أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون منهم أسماء سميتموها سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إلينا تني قديمنا يلبوني من قوانين lórí àgbọ́yé Al-Qur'anul pàápàá jùlọ àgbọ́yé súra olókìkí tàmà sí súratu ta rẹ̀ tí ọ̀dọ̀ àwọn ọlọ́run tí wọ́n gbajúgbajà tí sí Yusuf níbi tí a bọ́rọ̀ dé lánàá oní àní pé ànábì ti di dá ayàbá wọ́n ti dá àwà fáwọn ènìyàn wọ́n ń pe àwọn ènìyàn irú àwọn àwọn wo ni wọ́n ń ẹlọ́mọ̀ pé àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n ní challenges òun náà ni anábì Yusuf ń pè sójú ọ̀nà àtọ́lọ́wọ̀n ọba ọjọ́ bá sí mọ̀ pé àwọn náà wà nínú challenges wọ́n wà nínú àmìwò ọlọ́run wọ́n wá ń pe àwọn tó wà nínú àmìwò náà bákan èyí fi yé wa yí pé kò yẹ kí àmìwò ọlọ́run àbí àdánwò kò yẹ kó dí wa lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ọba ní ṣíṣe bó tu wulẹ̀ kó a rí àwọn tí a rí ṣe fún níbi tá a bá wà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábíwá yìí ààrẹ sọ́láàtù wọ̀sẹ̀lám ànábíwá Yusufu yìí nípa wípé wọ́n tún pé àwọn ènìyàn nínú ọgbà ẹ̀wọ̀n sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ó fi yé wa wípé nígbà tí wọ́n ọ̀wọ̀ ẹ̀wọ̀n tí wọ́n wà níta ẹ̀wọ̀n tí wọ́n bá bi wọ́lé rè pé tí wọ́n ń ṣe dáwà ó ká fi gbogbo ẹnu sọ wípé dáwà àwọn gan lágbára ju tinú ẹ̀wọ̀n lọ ẹni tí ó ń pitú nínú ẹ̀wọ̀n láti pe àwọn ará ẹ̀wọ̀n sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba yìí tó jẹ́jẹ̀ sí pé ọ wà nú àmìwọ ọlọ́run lọ́wọ́ àwọn tí sì ń bá sọ̀rọ̀ náà wà nú àdánwò ọlọ́run ọba lọ́wọ́ ó fi wá wípé ńgbà tí ó wà níta ẹ̀wọ̀n nígbà tí ò sí àmìwọ orú ẹ̀wọ̀n báyìí lọ́dọ̀ rẹ̀ ńgbà náà àti irú àwọn èèyàn tí ń bá gbé nígboro ńgbà náà ó fi wá wípé wọ́n máa pe àwọn ènìyàn náà ní kíkankíkan ju bí wọ́n ṣe ń pe àwọn èèyàn ní ìgbà tí wọ́n wà nínú ẹ̀wọ̀n lọ. Ànábì wa Yusuf alayhi salatu wa salam iṣẹ́ wọn ti dé àárín kan tó jẹ́ sí pé ó ti ń jọ bí ẹni pé wọ́n ti fẹ́ máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún àwọn méjèèjì tí wọ́n kọ́kọ́ wá gbé ọ̀rọ̀ wá bá wọn àwọn méjèèjì wọn wọ̀nyí ta ní wọ́n lálàyé tí wọ́n fẹ́ kí ànábìwá Yusuf kó túmọ̀ rẹ̀ fáwọn ànábìwá Yusuf ò túmọ̀ rẹ̀ o wọ́n dẹ̀ ń bá iṣẹ́ lọ náà torí pé ǹtí wọ́n fẹ́ rán gan ju kí wọ́n túmọ̀ àlà fún àwọn ènìyàn lọ lọ́bọ̀ jẹ́ sí pé ní tẹ́ kọ́ gba ọkàn gbogbo ẹni tó bá kéwú tàbọ́ bá mọ̀ nípa sí ọlọ́run ọba ní tó kọ́ gba àárọ̀ rẹ̀ àtọ̀sán rẹ̀ àtàlẹ́ rẹ̀ òun náà ní bóòlù àwọn èèyàn sì mọ̀nà kò yẹ ká máa bá ẹni tí ẹ̀kọ́ ẹ̀sìn bẹ lára rẹ̀ ká máa bá nínú ayé báwo wá ní tábá wá bá nínú òṣèlú politics mọ̀ pé ó ti sọ orí dìdì padà ó ti gbé góòdì kalẹ̀ wá lọ gba irin lásán àndà ẹni tó bá jẹ pé ọ̀rọ̀ ọlọ́mbẹ lọ́dọ̀ rẹ̀ bóyó kí Qur'an àbókẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní tó dáa jù fún ẹjù tá a fi màpò sórí rẹ̀ òun náà ni kó jẹ́ sí pé lọ́sàn rẹ̀ àti lóru rẹ̀ ní tó bá ọlọ́kàn jùlọ ni pé báwo làwọn ènìyàn wọ́n sì di ẹni tí ó ma ọ̀nà báwo ni àwọn èèyàn tó wà nínú igbó wọ́n sì kúrò níbẹ̀ báwo làwọn tó wà lójú ọ̀nà náà tó jẹ́ sí pé ojú ọ̀nà tí wọ́n wà wà ń bẹ́ báwo ti bá wọn dá ọ̀dá sí pẹ̀lú òdodo ọ̀rọ̀ tí ó máa ṣe àlàyé fún wọn anábàá Yusuf alayhi salatu wa wọ́n tún tẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ tí ń bẹ láàrin àwọn àti àwọn ẹlẹ́wọ̀n méjèèjì ṣùgbọ́n ẹ̀kọ́ tòní àáyà náà gùn púpọ̀ pókúrú torí pé n ti ń bẹ nínú ẹ̀ ó gùn ju bá a lọ

torí pé tán pè ní àkídà òun náà ni tàà fi wọnú islam hmm. tán pè ní àkídà òun náà ni tàà fi wọnú islam dáàmà sí tawhid anábi yusufu alayhi salatu wassalam wọ́n kéde àkídà wọn lánàá wọ́n sì kéde àkídà bàbá wọn wọ́n tún kéde àkídà bàbá tó bí bàbá wọn kódà wọ́n tún lọ sọ́dọ̀ bàbá àgbà lọ́n ti ṣe wa ibrahim alayhi salatu wassalam wọ́n kéde àkídà wọn tí wọn náà bá ń ṣe dáwà má jẹ́ ọ̀sákálá ọ̀sákòlò kó rí wípé ibi tó bá wà jẹ́ ká yọ mọ̀ tó bá jẹ́ sí pé ojú ọ̀nà rere ló wà tó sì dá lójú lóòótọ́ ò ní sáláì mọ́kéde àyèjọ wà gẹ́gẹ́ bí ànádọ́wà Yusuf alayhisalatu wasalam bí wọ́n ti kéde àyè tí wọ́n wà àwọn òsì tẹ̀lé lànà ṣẹ̀yìtàn ìlànà táwọn tẹ̀lé o náà ni ìlànà àwọn bàbá àwọn àgbà tí wọ́n jẹ́ ànábì ọlọ́run wọ́n wá gbogbo nǹkan náà sọ́dọ̀ ọlọ́run ọba pé àánú ọlọ́run lélẹ́yìí kìí wọn máa kó jẹ́ ká rí gbà àánú rẹ̀ tó sì wá láǹfààní ní ètò ẹ̀sìn wa ọlọ́run jẹ́ kí a rí gbà ní ẹ̀kọ́ tòní ànábì wa yìí wọ́n fẹ́ tẹ̀síwájú pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n méjèèjì yìí èyí tí wọ́n fẹ́ wí lẹ́yìn ọwá lè díẹ̀ ìyẹn lọ́fà tí wọ́n fi change technique tí wọ́n fi fẹ́ bá àwọn méjèèjì sọ̀rọ̀ ní àná àti níjẹta wọn ò pé àwọn onítọ̀hún ẹ̀rí pé technique wọn wígbà tí wọ́n sọ pé qala la ya'tikuma ta'amun turzaqanihi illa naba'tukuma bita níbi ayà ẹlẹ́ẹ̀kejì náà bí ẹ̀kọ́ na wọn ni wattaba'tu millata aba'i Ibrahim mọ̀lẹ́ ẹ̀kọ́ ti ní fi أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ملايا أنا أقوم بوحنا أيا تنكي يا صاحبي السجن يا صاحبي السجن أأرباب متفرقون المتفرقون خير أم الله الواحد القهار Oh, true companions of the prison, are many different laws better or Allah, the one, the irresistible? Ànábì wa Yusuf alayhi salatu wa salam, wọ́n ni ya sahiba as-sijn, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin tá a ẹ̀wọ̀n, tá ń ṣẹ̀wọ̀n, àwa ẹlẹ́wọ̀n ìtumọ̀ ẹ̀yọ́ mi. يا صاحبي السجن يا صاحبي السجن mo pa wá ẹlẹ́wọ̀n ẹ̀yin ọ̀rẹ́ mi tá a jọ wà ní ẹ̀wọ̀n يا صاحبي السجن àwọn náà sì mọ̀ pé ẹ̀wọ̀n tí wọ́n jọ wọ̀ yàtọ̀ síra wọn ẹ̀wọ̀n èké òun náà ni wọ́n ju ànábì Yusuf sí àìsàn ṣùgbọ́n àwọn méjèèjì ẹnu ẹnìkan ọ̀gbà kó pé ẹ̀wọ̀n èké láwọn wọ̀ ní tiwọn hmm. torí pé wọ́n dáràn náà ni wọ́n fi jù wọ́n síbẹ̀ ṣùgbọ́n anábì Yusuf alayhisalatu wasalam àwọn tó mọ wábẹ̀ gan mọ̀ wípé kò jẹ̀bi hmm. eh, ṣùgbọ́n wọ́n sáré wípé mímọ́ rìn gbòòrò rẹ̀ yóò ma dójú ti àwọn náà ni wọ́n fi lọ jù sí ẹ̀wọ̀n anábì Yusuf wá pè wọ́n ní orúkọ yìí pé ọ̀rẹ́

òrìṣà ọ̀tún òrìṣà òsì òrìṣà kékeré òrìṣà ńlá òrìṣà katimbelo tí ń bẹ lórí òṣòkó òṣà lé wọ́n wá ń ka fánàbí yusuf fánàbí yusuf ń gbọ́ pé ah àtàwọn èyí wọ́n tún sọnù tó báyìí ọwọ́ àbí sọ pé arbabun mutafarriqun arbabun mutafarriqun sáwọn olúwa tí wọ́n gbátara wọn yìí náà lẹ́fẹ́ fi solúwa àwọn òrìṣà tí wọ́n ń takora wọn yìí náà lẹ́fẹ́ fi solúwa ní àwọn òrìṣà ń takora wọn òrìṣà kan sọ pé òun èyí òun èyí jẹ nǹkan báyìí òrìṣà kejì ó gbọ́n máa jẹ ń tòun tẹ̀pẹ́ ọ̀ta kọra wọn náà nù òrìṣà kan sọ wípé ọjọ́ báyìí ní tòun òrìṣà kejì ọ̀sọ̀ pé ní ọjọ́ òun ìṣọjọ́ tòun ó rí wọ́n máa sọ wípé àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámi gbogbo àwọn ọjọ́ ló lò sáwọn arbabun mutafarriqun arbabun mutafarriqun sáwọn olúwa tó sí pé àwọn òrìṣà tó sí pé wọn gbátara wọn náà lẹ́fẹ́ máa sìn خير أم الله الواحد القهار خير أم الله الواحد القهار wọ́n náà náà bí Yusuf pé ọ̀rọ̀ sọ fún wọn bẹ̀yìn wọ́n fẹ́ sọ wípé àwọn òrìṣà tí wọ́n gbátara wọn tó jẹ́ sí wípé ọ̀lẹ ni wọ́n mú láti mú pé ìròyìn ọ̀lẹ ń bẹ fáwọn òrìṣà ń bẹ̀un látara orúkọ mẹ́ta orúkọ kan tí ànábì Yusuf fi ròyìn ọlọ́run ọba kan ṣoṣo tó yẹ ká máa sìn lóní nígbàtí ẹfẹ́ máa sin olúwa tó pín yẹ́lẹ́yẹ́lẹ́ tí wọ́n gbátara wọn tí ń takora wọn ìkan ga ìkan kúrú ibi olúwa àwọn onílẹ́yìn ni ìkan dúdú ìkan pupa àbí kò sóòsà dúdú ni ọba dìlú èbò òsà mẹ́mbẹ́ ó sì gbé white ni wọ́n kun wọ́n yàwó náà síbẹ̀ pé òsà pupa àbí wọ́n sáré gbé òsà dúdú sílùú òyìnbó àbí ilẹ̀ yorùbá náà àwọn náà sì ní gbé òsà òyìnbó wábẹ̀ òrìṣà onígbé ilẹ̀ yorùbá náà òrìṣà dúdú náà ni bẹ́ẹ̀ ni ànábì Yúsúfù aláyhi sàlátù wassalam ó láwọn olùtàtẹ́ ní ìkọjọ́ra wọn wọ́n takora wọn ní àwọ̀ wọ́n takora wọn ní gíga wọ́n takora wọn ní táìpù gan pé ìkan ó jẹ́ èèyàn ìkan ó jókúta mi hmm, ó sì jẹ́ gí mi ó jó mi mútàfàrò ìkóhùn أأرباب متفرقون خير أم الله الواحد القهار ṣe olúwa tó jẹ́ sí pé wọn gbá wọn àbí ọtí ẹ̀wù yìí kẹwa bá olúwa ẹyọ kan ẹni tó jẹ́ sí wípé lórúkọ rẹ̀ ń jẹ́ bí gba ọlọ́run ọba ẹyọ kan ẹni tó jẹ́ sí pé kàhárù lórúkọ tí ń jẹ́ àti tẹ́yìn sí makahóró ni ìtumọ̀ ẹni ẹ̀ makahóró ni ẹni pé ẹni tó yẹ ẹni tọ́lọ̀ ń dá náà ni wọ́n ẹni tọ́lọ̀ ń fi ń se tó wù náà ni wọ́n àdúgbò òsàtẹ́ nílẹ̀ yorùbá ń bí náà bàbá sì débìlì òyìnbó ní àwọn òsàtẹ́yìn náà ní ṣe mọ̀ pé kọ̀kọ̀kọ́ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí kọ̀kọ́ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ajẹ́ pé mọ̀ kòrò nìyẹn hmm. nígbà tó tún bẹ padà ó tún kúrò láyé náà nígbà tó kúrò láyé náà ajẹ́ pé kínú mọ̀ kòrò nù ajẹ́ pé kìí ṣe kàhárù nìyẹn hmm. ẹ̀yà lẹ́yìn wá àgbà náà ọwá kú mọ́tọ̀ wá kú wọ́n wá fi èrè kan ṣe ṣe ń bọ̀ fún pé àwọn máa fi sìn tàbí wọ́n sọ pé òkúta ni àmì tiẹ̀ ẹ̀rí nǹkan ṣe kọ̀hárù alẹ́lẹ́hùn àwọn ìṣe kọ̀hárù makòhóró ni bẹ́ẹ̀ náà ni òòsà yìí ara bó ti jẹ́ makòhóró náà ni pé ẹ̀yin náà lẹ̀ máa ń túnbẹ̀ ìdí rẹ̀ sí tàbí gbogbo òòsà tẹ kúkú ní ẹ̀yin lẹ́lọ́gbálẹ̀ rẹ̀ fún ẹ̀ níjùlọ́lọ́ ń dá sánmà tó ní ẹ̀rá mọ́ ọlọ́run ti dá sámọ̀ tó ní ẹmọ́ bá yóò ṣùgbà tó ní ẹjá kan ọmọ rẹ̀ mi lónìí ẹ̀rá bá ń yọ ẹ̀rá bá ń pa ẹ̀rá bá ń yà àwọn òru àwọn ara wa lẹ́yìn wọn ọ̀fẹ́ agbára mi ọ̀fẹ́ káwọn mọ́ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ wọ́n fi yá yí pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ti mú ní nǹkan tí èsì sọ ọlọ́run ọba tí ẹ bá ti fi sọ ọlọ́run ọba mọ̀kìhóró lórúkọ rẹ̀. أأرباب متفرقون أأرباب متفرقون خير أم الله واحد Ẹ̀dáwà yìí yọmọ̀ dùn púpọ̀ lẹ́nu ànábì wa Yusuf Àìṣọ́lá. Ní láàrin ọ̀rọ̀ péréte tí wọ́n sọ ní, wọ́n sì wó ẹbọ wọ́n wá gbé kalẹ̀. Wọ́n ni mútàfàárì kó náà tí kọ̀hárùn ti wà eh, gbogbo ìtumọ̀ yẹn yẹ kó yé wa gbogbo mùsùlùmí náà tó ń gbọ́nu tó jẹ́ sí pé wọn náà ń ṣẹbọ díẹ̀ díẹ̀ ó lè má bọ̀ pọ̀ lọ bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ẹbọ kan

atẹ́gùn ọwà máa fẹ́ òun náà máa mẹ́ báyìí yọ́wà máa mẹ́ báyìí sí kọ̀háàrù wà lélẹ̀ ń tátẹ́gùn gbé ìwọ̀n wá gbẹ́mìlé ń ti atẹ́gùn sì gbé wọ́n ti ìwọ́ tó gbẹ́mìlé nǹkan tí nǹkan tó gbẹ́mìlé yìí atẹ́gùn fi báyìí ìwọ́ sì ní tó tọ́ lọ ni à أأرهاكم متفرقون خير أم الله الواحد القهار أأرباب متفرقون خير أم الله الواحد القهار nígbà tí ànábì wa Yúsúfù sọ̀rọ̀ yìí délẹ̀ tán ọmọ lápá lára wọn hmm. àwọn tí ìtàn ọ̀rọ̀ náà tí ìtàn ayàtọ̀ tẹ̀lé òun gùn díẹ̀ ní tiẹ̀ ju ti alákọ̀ọ́kọ́ ta a kéyìí lọ bẹ̀rẹ̀ náà ni wọ́n tún ti wá mú lé díẹ̀ sí hmm, a sọ fún alánà yí pé tí wọ́n bá fẹ́ pe ẹni tá a rí eh, torí náà bí Yusuf ọmọ wọn rí kọ̀ mọ́ níṣọ́ wọn àwọn méjèèjì yẹn ká mọ́ wọn rí ni yóò tètè lọ síbi pọ́ǹtì yẹn ṣùgbọ́n ọ̀rá ń tẹ̀ wọ́n díẹ̀ díẹ̀ pé ẹja wò bóyá wọ́n gbọ́ bóyá wọ́n máa jù sí wọn díẹ̀ díẹ̀ bá ti jù dá wà nìyẹn ọ̀rá hmm, máa jù sí wọn díẹ̀ díẹ̀ mọ́sàrí bọ́ bó sọ mọ́sàrí sísọ lójú ọ̀rọ̀ bá nílẹ̀ kan náà àwọn máa bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí bá ń gba alákọ̀ọ́kọ́ tó ń fún lẹ́lẹ́kejì tó bá gba lẹ́ẹ̀kejì tó ń fún lẹ́lẹ́kẹta tó tún gba lẹ́ẹ̀kẹta fún lẹ́lẹ́kejì tí ń pè ní hikima nù dáwà ṣíṣe nínú so anábì yusuf pé wọn pẹ̀lú ròyìn wọn àrí ìsọ́látò ẹ jẹ́ ká kí ó lára ááyà yìí ká sì jàǹfààní ká mọ mi mà ká mọ mi ọgbọ́n àti òye ọlọ́run ọba kó fún wa mọ́ ìsìtàmọ́rọ̀ yusuf àrí ìsọ́látò في مناصحة الصاحبين ولقد تقدم أن بدأ معهما كما تقدم في المجلسين السابقين bẹ́ẹ̀ni eléyìí tún ní ìtẹ̀síwájú ìpèpè tí ànábì wa Yusuf ń pe àwọn méjèèjì tí wọ́n jọ pàdé ara wọn lẹ́wọ̀n yìí eh, pípè wọn tó pè wọ́n yìí eh, wọ́n ní صدر هذه النصيحة بما لم يصدر به من قبل صدر هذه النصيحة بما لم يصدر به ọbẹ̀rẹ̀ nàṣíhà eléyìí lẹ́nì pẹ̀lú tí ó lò lánàá àti ní ìjẹta kí náà lò ó ní ya sahibai as-sijn ay ya sahibi ya sahibayya wa rafiqi wa rafiqayya fi as-sijn eh, ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin tá a jọ ń fẹsẹ̀ wọn sẹ̀nú ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀yin tá a jọ ń fìdí gbòdì nú ẹ̀wọ̀n lọ́wọ́ yìí a jọ ń jẹun ẹlẹ́wọ̀n yìí hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi tó jẹ́ sígbà jọ ń sun ẹlẹ́wọ̀n ni akhbirani bi rabbikuma ẹjẹ́ mú lúwa yín náà eh, فلما أخبراه أخبراه بربهما الآلهة المتعددة وذكر وذكر الآلهة المتعددة àwọn méjèèjì bá sọ olúwa wọn fún ànábì wa eh, Yusuf alayhi salam eh, wọ́n sọ pé olúwa ń bẹ báyìí olúwa kan wà dáa máa lò ní fúnpá hmm. olúwa kan dáa máa lò ló ń dé ìdì hmm. olúwa kan dáa máa fi sínú fìlà ìdá máa ń fi mọ́lé ń bẹ́m̀bẹ́ ìdá máa ń wí láwà ní ìdá máa ń wí mọ́ láwà ní ìdá ń fi mọ́ borùn tó bá ẹ̀pọ̀ obìnrin náà ní máa wò pé gbogbo borùn táwọn obìnrin míì ló tó sórun gbogbo ẹ̀ lọ́rùn báyìí ó ti kí nǹkan abẹ́ ó èmi ti kí nǹkan sínú gèlè rẹ̀ igbe hmm. abá ti fi sára báyìí ní abá ti rí ọ báyìí wọ́n máa gbà tiẹ̀ ọlọ́run kan náà ló gbé sára ọ̀dọ́ mú òtún lọ́lọ́ mi tó bá gbàgbé ẹ̀ yọ́ padà lọ́lé lọ́mú padà hmm. ìjẹun fi náà káà ń bẹ wọ́n wá ń ka àwọn oríṣiríṣi olúwa wọn fún ànábìwá Yusuf àríṣọ́láàtù ó fi dá wọn lóhùn pé a'arbabun mutafarriquna khayrun وهذا الأسلوب من أروع ما يكون فيه من لطف بالمدعو àwọn nǹkan tí ànábì Yusuf lò ní irinṣẹ́ láti pe àwọn méjèèjì lẹ́ẹ̀kan yìí ọ̀rọ̀ tí wọ́n sọ pé yá sọ́ọ̀hì báyìí ṣẹ́jìn wọ́n sí lọ́sọ̀ púpọ̀ ẹni tó bá lẹ́kọ̀ọ́ àti ìyá màmá pé ọ̀sọ̀ wà ń bẹ àkọ́kọ́ ni anidá obilwas wọ́n pè wọ́n pẹ̀lú ròyìn wọn ò pè wọ́n lóòkọ́ wọn ẹ̀yẹn ni pé tí wọ́n náà bá rí èèyàn àwọn ní kíráfà tí wọ́n fi pè wọ́n lóòkọ́ wọn àwọn onímọ̀ kan sọ pé wọn ò mọ orúkọ wọn torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ pàdé ní ẹ̀wọ̀n ni wọ́n ní wọn ò mọ orúkọ àwọn méjèèjì eléyìn ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ kejì ni pé wọ́n mọ orúkọ wọn ṣùgbọ́n wọn ò lo orúkọ wọn yìí torí látara lílo orúkọ wọn yìí eh, yọ́ dàbẹ́ ni pé àwọn bóyá ń tí ń jù wọn lọ lọ́jọ́ orí àbá yájú àbí pé eh, eh, lílo orúkọ wọn yìí ó ṣe ṣe kọ́ máa túmọ̀ sí pé ó sì wá sì wá dojú ọ̀rọ̀ kọ wá báyìí wọ́n ní ìtọ́fà tí wọ́n fi kúrò níbi dídarúkọ wọn àwọn kan sọ pé kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìdí ni wípé ìmá anábíwá Yusuf morúkọ wọn ṣùgbọ́n ó kú ń bẹ̀ láti lo nǹkan tó jẹ́ sí pé àti òun àtàwọn wọ́n jọ gbàròyìn pẹ̀lú ẹ̀ tá a bá sì lórú nǹkan báyìí ni yóò fa ọkàn ìdá afẹ́ bá sọ̀rọ̀ yóò fa wá sí ọ̀dọ̀ wa wọ́n ni albadi obi su'ad nínú àwọn àgbékalẹ̀ tó rẹwà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lónìí fún àwọn méjèèjì tán wà lẹ́wọ̀n yìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú question pẹ̀lú béèrè wáàsì tí wọ́n fẹ́ ṣe wọ́n lò ní ojú ọ̀nà ìbéèrè wọn ò lò lójú ọ̀nà pé ń sọ̀rọ̀ lásán tá a bá sì sọ̀rọ̀ lọ́rọ̀ ìbéèrè tá a sì dojú ẹ̀kọ́ ń tà ń bá sọ̀rọ̀ yóò wọ̀ lára kò sì ní mọ̀ pò ní àrùn wọ́n ní sọ pé àárúbábún ni àti mẹ́mbẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ kan tó dájú ni ẹlẹ́ẹ̀kejì ọjẹ́ mọ́ àrùbábù ara àrùbábù wà ní ti ayé à ǹjẹ́ olúwa tó pọ̀ tí ọ̀gbá tara wọn yìí sí náà lẹ́wà rò pọ̀ dáa sí hmm, náà ni ẹwà rò pé ọ̀dà wọn ni lílo ẹ lílo ìbéèrè tó sì lo àpẹẹrẹ tá a fi máa lọ́wọ́ ènìyàn wọ́n ní àpẹẹrẹ wípé ọ̀rọ̀ yìí ọmọ púpọ̀ ọmọ púpọ̀ káwa náà máa lo náà a máa jù béèrè tẹ́ńtà láfẹ́ bá sọ̀rọ̀ lọ́nà béèrè nígbà míì tí tó fi tó rẹ́pú yóò fi gbọ́ ìntànsọ ká máa sọ gbogbo ẹ̀ pé àṣẹ àṣẹ àṣẹ ká máa ju kwẹ́sàn sáńtà afẹ́fẹ́ bá sọ̀rọ̀ nígbà mi ẹlẹ́ẹ̀kẹta náà ni ànábì Yusuf alayhisalatu wasalam tá a bá wọ ayà yìí látòkè délẹ̀ kò sí dọ̀mír kò sí púrú náà tí wọ́n fi fíìsì àwọn tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ara ya sahibayi sijin arbabun mutafarriquna khayrun am Allahu al-wahid kò sí pé àǹtùmá kò sí pé ẹ̀yin méjèèjì yú kò sí yú kankan bẹ́ẹ̀

àwọn èèyàn tí ọ̀gbọ̀ sí wa lẹ́nu wọ́n gbọ́ padà tàbá lórí iṣẹ́ tó yẹ ká lò pẹ̀lú ògo ọlọ́run àwọn èèyàn tí ò ṣe tiwa wọ́n ṣe kí ni wọ́n ṣe tiwa padà wà á bàbá ẹni hùwá. àwa lè sọ pé wà lèmọ́dà alájà ilà òṣìlóbi nìdá wà wá sí fún ma bí ma hùwà mùtẹ́sẹ̀ fún bí yá sáà ìbáyìí sí káà ọ̀rọ̀ yẹn kí ń gbọ́. ولماذا لجأ إلى أسلوب النداء ووصفهما بما هو متصف به يا صاحب السجن hmm. wọ́n ní kí ló wá fà tó jẹ́ sí pé ànábì wa Yusuf alayhi salatu wassalam laja'a ila uslubi nida tó jẹ́ sí pé wọ́n lọ pè wọ́n wọ́n pè àwọn méjèèjì pẹ̀lú ìròyìn tó jẹ́ sí pé òun náà ànábì Yusuf náà jẹ́ pé òun náà wọnú ìròyìn náà kí ìròyìn náà ẹlẹ́wọ̀n hmm ó pè mà pé ẹlẹ́wọ̀n hmm. wọ́n ní kí lọ́fà tó fi jẹ́ sí pé wọ́n lórí ìròyìn bẹ́ẹ̀ tí wọ́n kúkú wá pè wọ́n pé ẹ̀yìn ẹlẹ́wọ̀n méjì hmm. wọ́n wulẹ̀ ṣàfitì wọn sí ọ̀dọ̀ ara wọn hmm. ẹ̀yìn pé wọ́n ṣàfitì àwọn méjì sọ́dọ̀ ànábì wa Yusuf yá sọ àhìbá yìí ayé ìtumọ̀ ẹni pé ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì dájọ́ wà nínú ẹ̀wọ̀n ìtumọ̀ ẹni wọ́n ní kí lọ́fà tó fi bá nì لأن الكلام المعروض هنا كلام فيه نوع قوة وتصريح wọ́n ní tó bá ní pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ láàrin ọ̀rọ̀ tó le díẹ̀ ni hmm. tọ́rọ̀ bá le díẹ̀ bá náà ni àáfọ̀gbọ́n àáfọ̀gbọ́n gbé jáde àní hmm. gbé jáde bá a ṣe lérò pé a fẹ́ sọ kọ́ mọ́ bá a ṣe kó bá ọ̀rọ̀ kọ́ni tí a fẹ́ bá sọ̀rọ̀ mọ́ bá a ṣe yarí fún àpé ìwọ́lọ́mọ́ ó ní tí ń sin tí ọ̀dà ní ìṣèkọ́ wá pé ah ọwọ́ iná ó hmm. ọwọ́ iná ó ah tó yóò sọ pé iná ilé bàbá rẹ̀ hmm. hmm, ṣe mọ̀ pé ẹ ti bà nǹkan bà hmm. kí ló ká sọ fún rẹ̀ iṣẹ́ tí ń ṣe ipò iṣẹ́ iná ni a kàn ká pé jọ fojú wo kíní ìná bí bá ń ṣe kí ni ìdájọ́ rẹ̀ tí bá ń ṣe kí ni ìdájọ́ rẹ̀ fún ẹ̀ ní ọ̀dàjọ́ ó lè sọ pé mọ́wulẹ̀ sọ̀rọ̀ mo ti gbọ́n tí ọ̀fẹ́ sọ fún mi ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àṣífù náà nìyẹn màkà máa la gbogbo ọ̀rọ̀ mọ́lẹ̀ gbogbo ìgbà ìgbà ولما كان الهدف من دعوة الناس هو الإصلاح ما تجسي pé gbogbo ẹni tí bá ń ṣe dáwà tí bá ń pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba tí a bá ní kí ni àfojúsùn wa àfojúsùn wa náà ni pé a fẹ́ ṣàtúnṣe náà ni a fẹ́ tún tì ń ṣe náà ni لا يكون ẹni tí a fẹ́ ṣàtúnṣe rẹ̀ yìí kò lè gbà túnṣe o àfi lẹ́yìn ìgbà tó bá kọ́kọ́ gbà tiwa náà tó gbà fún wa tó gbọ́n ní tá à ń sọ torí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní àlàfẹ́ fi tún gbèsè ayé rẹ̀ sí ẹni tá a fẹ́ tún gbèsè ayé rẹ̀ sí tá a wá fẹ́ sọ̀rọ̀ fún tá a wá mọ irú ọ̀rọ̀ tá a fẹ́ gbé fún tí ó gbà tó bá ti lè gba ọ̀rọ̀ náà ajé sí pílé ayé ló ti kí nìyẹn yóò dá padà náà wà kòlóògùn náà sí àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ sí pé ó dùn lára ju kí n fi pẹ̀fúm sára èèyàn lọ ẹ̀tọ́ bá fẹ́ bá ìtọ́ fẹ́ bá sọ̀rọ̀ pé ìtànṣe ah, yìí kọ̀ dáa àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó dáa ju kó ju sí tìsílẹ̀ ńlọ hmm, fẹ́ tí ó yẹ kí ẹlòmíín wà táwọn máa ju òórùn sí lẹ́nu ẹ̀yìn bá jẹ́ mọ̀ánìt hmm. tó jẹ́ sí pé mùkábírù ní kẹ́bẹ̀ alágídí orí eh, wọ́n ti sọ sọ sọ sọ gbogbo tẹkíníkì láti gbogbo anábì náà náà pé àwọn àjọ rẹ̀ hmm. tó pè wọ́n ní pé mo pè yín lálẹ́ mo sọ̀rọ̀ tútù sọ gbogbo ẹ̀ngbà tẹ́ ẹ̀gbọ́ ọ̀pá ọ̀pá ọ̀pá di ọ̀rẹ́ dá eh, àwọn èèyàn kan bẹ báwọn tó jẹ́ sí pé síìtì ọ̀rọ̀ kò sí kíni wọn eh, ṣáájú òkú ọ̀rọ̀ sí hmm. náà bá sì máa jù kọ́ máa jù anábì Yusuf alayhi salatu wọ́n rí wípé àwọn ènìyàn a lè débẹ̀ àfi ká máa lo àwọn nǹkan tá máa fi rí ọkàn tá máa fi tu ọkàn tọ́kàn yóò fi lè gbọ́ ní tá a fẹ́ bá sọ tó bá ti gbọ́ ní tá a fẹ́ bá sọ àtúnṣe tá a fẹ́ kọ́ tẹ̀lẹ̀ yóò padà tẹ̀lẹ̀ wàmí ni ajìlẹ̀ àdá yá lọ ẹwọ́n sọ fún wípé àárúbábún láì sí pé aṣọ àìbáyì kankan àárúbábún mutafarriquna khayrun amillahul wahidul qahhar náà bá làmọ́lẹ̀ bá yìí kí ni wàhálà rẹ̀ ṣùgbọ́n wọ́n rí wípé ọkà àwọn eléyìí ó ní ìdíká bomi sí torí pé wọ́n ti dàgbà máa tú àwọn èèyàn tó jọ ọ̀nà tó náà má kàn jú pé àbáṣá ah, ti kì mọ́lẹ̀ ọgbọ́dọ̀ sí ọgbọ́dọ̀ sí kọ̀gbọ́dọ̀ rí báwọn eh, kọ̀gbọ́dọ̀ rí báwọn ìyẹn sòrò dá padà kú lójú ọ̀nà tó ti wà tẹ́lẹ̀ eh, ẹranko gan àwọn náà má pùtẹ́ ẹranko bá ti mójú na kan rìn tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ bụ ti wulẹ̀ kó lé yóò ti gíní yóò tó máa lọ ya padà náà ẹranko gan nìyàn bó n lọ́mọ ènìyàn ó ti wà ń bí nǹkan lórí láti bí ọgbọ̀n ọdún 30 years 50 years ọwá dé lọ́sàn kan olùkan wá láàrin ọdún kan ló ni o hmm. diẹ ما أن سجنه ليس كسجنهما فسجنه مفترا فسجنه مفترا وسجنهما سجن جزاء ولا شك أن صنع يوسف هنا يؤكد على أن دعوة الناس للحق wọ́n ní iṣẹ́ tí ànábì Yusuf ṣe láàrin ó nílò kéèyàn ọmọ ọgbẹ́ni tí wá ti ń pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba torí pé ẹ̀kọ́ tòní àwa tá a bá ń ṣe dáwà lásàǹfààní ń bẹ jùlọ mm-hmm. làbá tó ti ń tẹ̀síwájú nìsín kálukú ọlọ́jà ọgbà tiẹ̀ o bísínẹ̀sì ọgbà tiẹ̀ olóko ọgbà tiẹ̀ hmm. nǹkan kúnnú súrà yìí púpọ̀ wallahi subhanallah tó bá tẹ̀lé àǹfààní tí ń bẹ́nu súrà nínú àwọn àdàyí tá a máa sọ lọ́jọ́ wájú padà tó bá tẹ̀lé tó bá jẹ́ àgbẹ̀ ìwọ kọ́ lọ́mọ sọ́ọ̀tì lóko ẹ̀mọ́ hmm. bí kọ́ńtì kan bá lo àwọn oríṣiríṣi ọgbọ́n àti òye tí wọ́n lò nínú súrà yìí kọ́ńtì yẹn ò ní kò ní yáwó hmm. kò ní yáwó ń ta rárá ṣùgbọ́n gbà tí ọjọ́ sí pé kò sí Eh, ọgbọ́n àtòyí òsì láwọn kọ́ntì ọ̀pọ̀lọpọ̀ ẹni náà fi dẹ́n tí ń yáwó káàkiri tó bá ti establish bó ti ẹ̀kọ́ òní ní wàhálà àwọn ẹ̀kọ́ wà ń bẹ púpọ̀ èyí dáwà ń bẹ lẹ́yìn tí àwọn tó bá ń ṣe dáwà wọ́n ní gbogbo ẹni tó bá ń ṣe dáwà ó ní ìdíkọ̀ ná alghali wan nafis èyí tó dáa jù nú owó rẹ àti tó dáa jù nú inú nǹkan rẹ ní ẹ̀mí ẹ̀gán náà àmà náà àníìdí eh, káná o wọ̀rúgbàmá ìgbà mí a máa wà lójú ọ̀nà dáwà èèyàn máa sọ̀rọ̀ èèyàn máa step down nínú àwọn ráìtì èèyàn gangbà mí eh, eh, mọ́ lẹ́nìkan tó sẹ̀mí lọ́dún kan ó ti ẹ̀pọ̀ ṣùgbọ́n ìkan ló súnmọ́ ni mo fẹ́ sọ ó sì yẹ kí n kúrèrè rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé tá a bá kúrèrè rẹ̀ ó le ma wa mọ́ sáà sí mọ́ kìí ṣe pé kíkwérì ni pé máa pè sí gbangba láàrin àwọn èèyàn yìí pé ń bọ̀ báyìí báyìí báyìí ìwọ́n náà evidence ló sí bẹ́ẹ̀ sọ́mọ́ ẹ̀sà dèmà ẹ̀sà fìlẹ̀ torí pé kìí ṣe pé wáyà torí right mi tí mo fẹ́ gbà mo ní torí tá a bá rà bẹ̀rẹ̀ right ní ìsìn àgbà ṣùgbọ́n nǹkan mi ọ̀bọ̀ máa lọ́wọ́ kò ní kí wọn wà ó lè lọ́wọ́ kí n bomi ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ ó sì kíni yọ́ lọ lẹ̀ ẹ̀jẹ̀ ń filẹ̀ ẹ̀sà jà máa wò ó títí mo wò ó rẹ̀ fọ́dún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ so ọ́sàṣe uh, tó wù náà ni àwọn nǹkan báhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyàn máa ní ẹ̀ ń bá yáwó lọ́dọ̀ rẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tí ọ̀sá san mọ́dọ̀ sáwọn òpè ah, bò láwà sí lọ́wà lọ pè ní ọwà lọ fọlọ́gbà ọlọ́ fi polisi kí ní wọ́n gbé àwọn ará masáàsì ìmọ̀mọ́ àtàwọn jàmá rẹ̀ wọ́n fi ọlọ́pàá <laughs> wọn ò ní sọ wípé jàmá ni ó sì ń tí ọ̀dà mọ́ ṣe mọ̀ pé ìta bá sì fọlọ́pàá mú náà tó bá sanwó nǹkan sí ọwà bẹ́ẹ̀ mọ̀ hmm. àwọn ti parí nù ni so àwọn àfẹ́kù tó ọlọ́run ọ̀dà kò burú oúnjẹ ọba rí ọkọ̀ ọmọ bá mú wá padà àkàfilẹ̀ hmm. kọjá ọlọ́run ó sì ní àwa náà lára ṣùgbọ́n àfaradà hmm. nítorí pé àfẹ́ kẹ́sìn àfẹ́ kẹ́sìn rẹ̀ ọba jẹ́ hmm. àmà ní àlùkárí wà nàfíìs ayọ́ àdúrà àtúlẹ̀ إذا رأيتم أن هذا المدعوين يميل قلبكم إلى الحق بتنازلكم عن حقوقكم فافعلوا. ẹ bá wọn náà báyìí ìlú ẹ̀yin tẹ́ ń ṣe ìpèpè sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba tẹ́ bá lẹ́nìkan tó fẹ́ gba òdodo lọ́wọ́ yín eh, kò sí láì fi ó láti pé kẹ́ step down kúrò níbi right yín kàn nítorí kó lè bá gba òdodo example pọ̀ àwọn èèyàn ńláńlá ń bẹ tó bá fẹ́ bá wọn gbé tí wọ́n bá ní kí ó lè step down kúrò níbi right yẹn torí ìtọ́ fẹ́ ṣe ẹni tó jẹ́ sí pé eh, eh, ó yẹ kó ṣe báyìí fún ni ó lè sọ pé náà sáfilẹ̀ kó lè bàjẹ́ sí pé iṣẹ́ ọlọ́run yóò sì kìnnì yóò máa lọ kama annakum idha ra'aytum qawluhu ya sahibai as-sijn nasabahuma ila as-sijn anábi yusuf sáfi ti wọn sínú ẹ̀wọ̀n ìgbẹ̀ ẹ̀yìn ara ẹ̀wọ̀n méjèèjì tẹ́ ẹjọ́ rẹ̀ mi ẹ̀ẹ́lẹ́ mẹ́mọ̀ wípé àṣí ah, àbùkù akílẹ̀ ní kọ̀wàá mọ̀ nǹkan mìí tó lè fi ròyìn wọn pé ẹ̀yìn handsome brothers hmm. ẹ̀yìn brother tẹ́ rẹwà ẹwà kọ̀wàárí kankan rí ju pé á sọ àhìbá ìṣe kọ̀wàárí wà nù jù bá lọ ṣé èèyàn náà rẹ̀ máa pèèyàn lẹ́wọ̀n nú ẹ̀wọ̀n ìgbè tí ó sì pa wọn lébà hmm, alẹ́lẹ́ tí ó béèrè bá ń pé ẹ̀ka ń sáǹsọ pé lo technique àánú ọyẹ̀ wọn ó bú wọn ni hmm. ó yá sọ àhìbá ìṣe jìnnà wọ́n ni wọ́n sí ebú nìyẹn sí pé ó yẹ̀yẹ̀ wọn pẹ̀lú ẹ̀yin ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì dájọ wà ní tó bá jẹ́ sí pọ́sọ pé ẹ̀yin ará ẹ̀wọ̀n méjèèjì tí kò sàfi ti wọn sọ́dọ̀ ara rẹ̀ láàpẹ̀ ọbú wọn ṣùgbọ́n ní àtẹ̀mí àtẹ̀yìn kí ni wá ẹlẹ́wọ̀n wọ́n ní gbólóhùn yẹn àwọn méjèèjì ti rí wípé Yusuf ìṣẹ́gbẹ́ àwọn lọ́jọ́ hmm. wọn lọ gbé ọ̀rọ̀ wọn lọ bá Ànábì Yusuf àrísọ̀rọ̀ wọ̀sẹ̀rẹ̀ wọ́n ti rí pé kì í ṣẹ́gbẹ́ àwọn wọ́n ti mọ̀ pé tí ẹ kó wọn mára rẹ̀ pé ẹ̀yin náà ti èmi àti yín ti di ẹlẹ́wọ̀n ó ti họ́nà wọn bá nù àwọn ọmọ afẹ́ mọba ló jẹ́ pé ah, àwọn méjì eh, ah, ẹlẹ́wọ̀n làwọn eh, ẹ̀yìn ọ̀pá pa wọn lẹ́wọ̀n ló bá pa wọn lẹ́lẹ́wọ̀n méjì lẹ́yìn wá àgbà náà ẹni tó wá jẹ́ sí píkọ̀ lẹ́tọ̀ọ́ pé kóhun ti ẹ̀rù yẹn pẹ̀lẹ́ lẹ́wọ̀n ló tún wá pe àwọn pé àwa mẹ́tẹ̀ẹ̀ta wà ní kíni àwà lẹ́wọ̀n ah, ó fi pọ́n wọn lé ni kì í sí àbùkù ń bẹ̀rẹ̀ rárá àtọ̀ ní kọ́wùlù ó yá sáàbà yìí sí ìdálẹ́lá wọ́n ní gbólóhùn tó tún sọ pé yá sáàbà yìí sí yá sáàbà yìí sí ìlànà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ lọ́wọ́ báyìí ìgbọ̀ sínú àárọ́bá mutafarriqun olùgbọ́ mi arákùnrin hmm, wọ́n ní gbólóhùn tó sọ pé yá sáàbà yìí sí ẹ̀yin ọ̀rẹ́ méjèèjì dájọ wà ní ẹ̀wọ̀n yìí wọ́n ní gbólóhùn yẹn dálà àádá annal asìlá fi man dákàlà síyín ayẹkùn ẹ̀mọ̀ afẹ́ kẹ́kọ̀ọ́ bóò ni wọ́n pé àwọn kan tó jẹ mọ́ bá ṣe tó ìlú bá ṣe tó ìlú àwọn olóṣèlú tí ọmọ ìlú tó lọ́pọ̀ jù wọ́n kàn táwọn wá kiri ni wọ́n lé kiri ní wọn owó àbí ẹ̀ṣẹ́ mílíọ̀n mílíọ̀n màrí tí wọ́n bá ti wọlé tán hmm. ẹ̀jẹ̀ lọ yáwó wọ́n yáwó báńkì ní ìsìn láti dé <laughs> post ṣùgbọ́n tí ó jòsèlú ọ gbọ́dọ̀ mọ ìlú ṣe fúnra rẹ̀ kódà kò jẹ́ sí pé kòrò owó ń bẹ̀ tó bá jẹ́ sí pọ́nmà ló ṣe ìlú tòrò bá àti kọ náà la kọ́ mi yá sọ àìbá ìṣíjìn láàrin ẹ̀kọ́ kan ní ẹ̀kọ́ bá àti tòlù tí ló fi tò wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé yá sọ àìbá nìyí wọ́n ó ń túmọ̀ sí pé àwọn méjèèjì àtòun táwọn wà ní ẹ̀wọ̀n yìí kì í síbi táwọn ó kù sí láwọn wà ẹ̀wọ̀n gbére káwọn wà ìgbẹ̀ ẹ̀wọ̀n tó ní táìmù ni ó níye ọdún táwọn ó lò ní ibẹ̀ táwọn fi kúrò mẹ́ wọ́n ní túmọ̀ síbà eléhùn tó wá ń ṣẹlẹ̀ yẹn ó fi ń wáyé pé ìpìlẹ̀ tí wọ́n bá ní gbogbo ẹ̀wọ̀n tẹ́ dálẹ̀ lẹ́yìn ìjọba yìí ti nàìjíríà ni o ti ibòmíì ni o ti kọ́ńtírì míì ni o gbogbo ẹ̀wọ̀n tẹ́ dálẹ̀ ẹ̀yìn ìjọba bẹ̀ ẹ lọ mọ̀ yìí pé ìpìlẹ̀ ni pé gbogbo ẹ̀ntẹ́ bá máa lọ sí kọ́ máa jẹ́ sí pé ó ní táìmù gbèdéke tí ó ti kíni tí ó lò wọ́n ní ìpìlẹ̀ nìyẹn kìí ṣe pé ẹ̀wọ̀n tí wọ́n dálẹ̀ wọ́n dálẹ̀ kí ni ó lè bá lọ kú sí ibẹ̀ náà pé ẹ̀fìsẹ́wọ̀n ẹgbàgbé ẹ̀bẹ̀ hmm. ẹ̀wọ̀n pé ọ wà lọ́dọ̀ wá nígbà tí wọ́n sọ pé ẹ̀wọ̀n gbére hmm. kìí ṣe pìlẹ̀ nìyẹn nínú jìyà kí wọ́n torí ẹ̀dá ẹ̀wọ̀n sílẹ̀ fàlẹ́ ìsàmì máa yá ń bàbí. fàlẹ́ ìsàmì máa yá ń bàbí an yakuna sadiran min al-mahakim al-shar'iyya li'annahu yazidu fi tughyan kọba mú kọba làkáyè mú fún yín kẹ máa dájọ́ ẹ̀wọ̀n gbére fáwọn ènìyàn hmm. hmm, kọba làkáyè mú fún yín tí ó bá ti ẹ̀sẹ̀lẹ̀ yóò rí àyó kéré gan yóò kéré gan tí ó bá tá àfin níkọ̀ọ́yà kẹ máa dájọ́ ẹ̀wọ̀n gbére torí bí ẹ bá ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún yẹn kò tó débẹ̀ tó bá ti wọ bẹ̀ báyìí wèrè tí ó máa ṣe mẹ̀ yọ kọjá àtẹlómi hmm. yóò bẹ̀rẹ̀ kọ́lá àkọ́jẹ́ sí pé ẹ̀ńdá ní àwọn ẹ̀fẹ́ kọ́lẹ̀ wọn gbére kọ̀ gbọ́ ẹni jọ mọ̀ ẹ pé àbọ́yá fún bàbá ìlọ́dún bíi mélòó kan wọ́n ti rìlíìsì ẹ̀ máa lo bí ọdún ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún tọ́rọ ní tí ìròjútù so ṣùgbọ́n dá nípìnlẹ̀ kí èèyàn máa pẹ́ jù ní ẹ̀wọ̀n. ومن جانب آخر يكون ذلك خسارة للحكومة فمصاريف السجن تتحملها الحكومة. ara àwọn nǹkan tó tún jẹ mọ́ ìṣèlú náà nìyí béèyàn bá ṣe pẹ́ tó lẹ́wọ̀n bẹ́ẹ̀ náà ni ìjọba ó ti jẹ gbèsè tó lórí ẹ̀ torí pé ẹni tó wà lẹ́wọ̀n ta ní náwó lórí wọn ẹlẹ́wọ̀n lówó kankan tí ìjẹrì ẹ̀ ló fi jẹ́ sí pé ní ààrẹ lọ́sẹ̀wọ̀n kò pé gọ́ọ̀mẹ̀ntì bí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe làákàyè púpọ̀ yọ́ máa wọ́nà láti pé kí wọ́n máa reduce number ṣèyàn tí wọ́n máa ṣe kíní tí wọ́n máa lẹ́wọ̀n so torí pé wàhálà lọ́dá rẹ̀ fún ẹlẹ́wọ̀n ò sì produce nǹkan kan sílùú kọ̀dájọ sínú ìlú rárá tọ́ kò bọ́bá jẹ́ pé mẹkáníkì ni kò ní rí mẹkáníkì kò ní rí sí má bọ́bá jẹ́ télọ̀ bọ́bá jẹ́ tíjà ni kò lè ṣe nǹkankan mọ́ bó jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ ni kò ní nǹkankan tí ó ṣe ní ẹ̀wọ̀n àti ó fi sáàfù lù mọ́ yọ kàn máa jẹun sára síjọba lọ́rùn ti ọ̀lọ́ ni so eléyìí kò pé gọ́ọ̀mẹ̀ntì náà pé ká máa dájọ́ ẹ̀wọ̀n gbére fáwọn ènìyàn. الاستفهام انكاري وكأن النبي الله يوسف يقول لماذا tí a bá bí wá lèrè pé ah, hamsatul istifham ti mẹ́bẹ̀ nǹkan pẹ̀ ní a ah, a ah, arubabun a arubabun ǹjẹ́ wọ́n ní ǹjẹ́ ti mẹ́bẹ̀ yẹn kìí sí ǹjẹ́ kwẹ́ṣàn ojúlé o kwẹ́ṣàn ní òṣùmọ́ kìí sí kwẹ́ṣàn ojúlé kwẹ́ṣàn náà ọ wá láti fi sọ pé kọ̀bọ̀dọ̀ rí bẹ́ẹ̀ hmm, nínú èdè Al-Qur'an أأرباب متفرقون أأرباب متفرقون ọ̀rán sọ bá rẹ̀ bẹni kí a nábi yusuf sọ pé limáza tàtàkìdáni al'arbaba al-muta'addida èyí sí tẹ́ mú olúwa àwọn òrìṣà tó pọ̀ dẹ̀rẹ̀ tẹ́ kó kalẹ̀ yìí èyí sí tẹ́ ní tó pọ̀ wàlámtà àbùdú ẹ̀wà sí rọ́bán olúwa kan واحدا سوسو لدي لبوري بوبا وين تكو كاري والارباب جمع رب ولا يطلق تابا تري ارباب نينو قران ابي نورو لو ما في بلورا نيو الارباب تابي ارباب توين بين ارباب تمن بين جمع نيو بلورا نيو wàlá yóò tó lakò jama'an tó bá ti rí jama'an ti lè gbé gbólóhùn àrùbábù wà ní plural báyìí lọ́mọ̀ wípé ibikíbi tí ọba ti rí inú kọjá sí pé wọ́n sọ pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ hmm. tàbí kí wọ́n máa bú nǹkan nù hmm. àrùbáàbù kò wọ́n èrò yìí ẹ̀ ń rere nínú alukur'an hmm. àwọn olórìṣà ni a máa ròyìn àrùbáàbù ní rere ṣùgbọ́n ẹlẹ́sìn tawhid kò ròyìn tí a bá ti ń pè ní àrùbáàbù kò ròyìn ẹ̀ ní rere rárá àtọ́ ni torí pé ọlọ́run ni torí pé kí n tún máa àrùbáàbù àwọn àwọn olúwa tó ti kíni náà ni a ń pè ní arbab kama huwa wuna lè an náwó masába tó a máa túmọ̀ ẹ̀ náà ti pé ìtumọ̀ andad tàbá sí ní arbab gbólómi tásánlẹ̀ lò fún ní andad tàbí kún lo àwòlìyà fún náà èyí tá a sọ yí pé gbogbo gbàkíwà tẹ́ bá ti rí àrùbáàbù ẹlọ́mà pé kìí ṣe gbólóhùn tó dùn gbólóhùn tó kóró ni ẹlọ́mà pé gbólóhùn tí ò dáa kìí ṣe gbólóhùn tó dáa nínú ṣẹ̀ríà ló fi jẹ́ sí pé lọ́pọ̀lọpọ̀ àyẹ́ máa rí pé ọlọ́run lè lọ pé kìí jẹ́ bẹ́ẹ̀ kọ́bọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́bọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ká lọ sọ́rọ̀tà alẹ́ imran olùgbọ́ mi lọ sí alùkùránì rẹ̀ aya 64 sọ́rọ̀tà alẹ́ imran aya 64 torí gbé ẹ̀tì gbogbo àti ẹ̀ka kùránì láti ní ẹbẹ́ ní àmbọ́ abẹ́ aya 64 ọlọ́wọ́ bá sọ pé kúlíyà ahàlẹ́lìkítà bìtà àyàláwó ìlà قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من الله ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون نعرف ولانا ني ولا يتخذ بعضنا بعضا أربابا ẹ má múra yín lólúwa hmm. Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ sàwọn àfáà di olúwa hmm. ẹ gbọ́dọ̀ sàwọn ṣéwù yín di olúwa ah. ẹ má sọ wọn pé ah, àwọn ṣéwù sí wọ́n wà níbi dáa tàjókòó sí hmm. ẹ̀rọ ọ̀gbọ́n rí wa ó ẹni tí ó ṣéwù tí ó rí náà ríra hmm. ní gbọ́n rí wa àwọn náà wà máa gbọ́n ní òkò pé àwọn ah, rí mi òun náà ti dẹ́rù bá wípé ah, mò ń rí ọ̀rọ̀ bá sùn hmm. mò ń rí ọ̀tọ̀ bá ń jẹun o fún hmm. ọpọlọ rẹ̀ òun náà ti gbà pé wọ́n rí àwọn náà sọ́tọ̀ alẹ́ ìmúra ní àyà 80 àtàn bàbẹ́ iná àti ọlọ́run tún sọ pé àrùbáàbù sí ọ àrùbáàbù sí ọ kíni ọlọ́niwà lára mọ́rọ̀ kún àrùn tàtàkì الملائكة والنبيين أربابا إيه يأمركم بالكفر بعد إذ أنتم مسلمون آه، ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا آه. ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا إذن لو سألت التوبة آية 31 ألا أنتني أرباب ودع أرباب ورطوني أولو وطقو كسين ككنتين يوبا جاء أفكو يا صنو نعبدا ọlọ́ni ìtàkàzú àbárọ̀hún wà rúhùbánahùn áwùbàbá min dúnillah اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله تقريبا آه، آه، اربابا مما هو بمعناه نلا وان كذات ما في تما أرباب أرباب تنبين آية وان أرباب متفرقون خير أم الله الواحد القهار أأرباب متفرقون خير أم الله الواحد القهار òun náà nù ní wọ́n ní nínú àwọn nǹkan tí ó tún máa túmọ̀ arbab ta ma pé à ah, gbólùn tí ó dá òun náà ni al-andad al-andad eh, ìtumọ̀ rẹ̀ náà ni al-arbab bọ́lọ̀ ń ṣe bú àrìbáàbù tó bú tó yẹ̀yẹ́ pé àrìbáàbù ọ̀dá o mọ́ gba àrìbáàbù sínú ìgbésí ayé rẹ̀ o bẹ́ẹ̀ náà ní sọ má gba àǹdáàdù náà sínú ìgbésí ayé rẹ̀ òun náà gbogbo ni wọ́n má náà ní náà ní pé ah, àrùbá ọ̀dá o wọ́n náà sì wò pé kí nínú náà rúnlẹ̀ ọ̀hún òlétí náà àrùbá bù àǹdáàdù hmm. eh, àǹdáàdù hmm. àrùbá bù ọ̀hún òlétí eh, orúkọ tí ò dáa سورة البقرة آية 22 فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون أولي ألا ني أبودو من داد gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí gbọ́dọ̀ mú àrùbáàbù ẹ gbọ́dọ̀ mú mọ́lọ́hun ọba ẹ gbọ́dọ̀ mú lúwa kankan mọ́lọ́hun olúwa kankan ọgbọ́dọ̀ sí pẹ̀lú ọlọ́run pẹ̀lú yín ọgbọ́dọ̀ máa sọ pé yà láà kò tó máa pé yà àyáṣẹ́ hmm. tọ́wá ti rí yà àyáṣẹ́ ó ti mú àrùbá bù nù rẹ̀ hmm. fàlára tọ́jà àlùhù lìláhì àrùn dáadáa fàlára tọ́jà àlùhù lìláhì àrùn dáadáa wà àrùn tó ń dáadáa sọ́tùrù bá kọ́rọ̀ bá 165 ó tàn bá ń bẹ̀ pé ọlọ́run ọba sọ wà mínà náà sì máa ń yàtàkì lónìí dúró ní láàáhí àndáadáa ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله أتنا وصلاة إبراهيم آياتاتي اللهم بارك وقوي وجعلوا لله أندادا ليضل عن ليضلوا ليضلوا عن سبيله Tún kí láti bẹ̀rẹ̀ wàjá lóhun. Aha. Ìrìnàmà sí ọkùn ìlànà. Ẹ bá ti máa ń dá àbí àrùbá ibi tí ó parí ẹ̀ sí náà ní pé fa ìrìnàmà sí ọkùn ìlànà. Fa ìrìnàmà sí ọkùn ìlànà ọlọ́mọdé àwọn náà ti wá wọn bí yàrá ti ní àrùbáàbù àti àǹdáàdù ibi tí ó gbajá náà lọ́lọ́run sọ̀hún ibi tí ó palẹ̀ ẹ̀wẹ̀ mà lọ náà nù ibi tí ó sọ̀kalẹ̀ sí náà nù ni ibi tí ó padà jábọ̀ sí náà nù ni ọlọ́mọdé àwọn ti wá wọn sọ́ọ̀hìbá ìsíjìn àrùbáàbù mutafarriqun يا صاحب wọ́n ní ọ̀rọ̀ yìí tí ànábì wa Yusuf sọ láàrin alayhi salatu wassalam tani ya sahiba ìsìgìn wọ́n ni ó ń túmọ̀ sí pé arúbábú wọ́n ń sọ pé al'arúbábù àwọn olúwa òsà àwọn òsà oríṣiríṣi mutawa fíratun hátà wọ́n ní òsà ń bẹ̀lẹ̀ wọn gan <laughs> eh, eh, ẹnu pọ́ sọ pé anábi sọ ah, ọlọ́ mílò lọ́yìn ah, bóyá anábi súfù ní àti ń bọ rẹ́sí wọ́n ní ó ń túmọ̀ sí pé ẹ̀wọ̀n ọjọ́ náà tí ẹ̀nà bí Yusuf lọ ọbẹ̀ ni kí ní bẹ́ẹ̀ òòsà kì wá sí òòsà kan wọ́n ní wọ́n lé òòsà tó pọ̀ ní ibẹ̀ ilé ìwájú wípé ń tọ́ bá ti mọ́ a òòsà nínú ẹ̀wọ̀n Eh, palace ọba ń kọ́ mm-hmm. eh, a jẹ́ pé eh, ilé òsà ni ọmọ ẹjẹ́ ti agbó òsà ní ilé ọba ọjẹ́ nù mọ́ mm-hmm. bá jẹ́ pé inú ẹ̀wọ̀n tó yẹ kí wọ́n ti òròjú láti lọ gbé òrìṣà síbẹ̀ ẹlẹ́wọ̀n òròjú wọ́n tún gbé òrìṣà lọ bẹ̀ tó fi yá yí pé inú palace nínú ìlú nínú àwọn ilé tí kálukú ń gbòòrò òrìṣà ọ̀pọ̀ níbẹ̀ tí wọ́n ń sìn lọ́nà àwa bẹ́ tí ma mutafarikuna yìí nǹkan bẹ́m̀bẹ̀ mutafarikuna tánàbí yusufu wí arúbábọ́n mutafarikuna olúwa tó jẹ́ sí pé wọn gbọ́ra wọn gbátara wọn tẹ́ gbéra lé mutafarikuna àmì lágbára àmì wík wọn lágbára díẹ̀ àmì ọ̀lágbára tó nǹkan àwọn kan ga àwọn kan kúrú ẹ̀kọ́ wà ń bẹ̀ kí ni mutafarikuna kí la fẹ́ kọ́ ayé wọ́n sì fàátín ẹ̀rí nǹkan zaatan wọ́n sì fàátín wọ́n tàfíra wọ́n ní mùtàfàrí kú ní àwọn òrìṣà tẹ́ kó kalẹ̀ yìí tẹ́ ń sìn yìí tẹ́ gbàkúlúwà nìyí wọn ò dúró papọ̀ nínú sáàtì wọn ní pé ẹ̀mí wọn ò jọ wà papọ̀ nínú sáàtì òòṣà wọ̀sífàtín mm-hmm. mm-hmm. wọ́n ní òrìṣà yìí bó sì jẹ́ sí pé sáàtì rẹ̀ àwọn òṣìṣà kọ̀ọ̀kan ó dá wà lọ́tọ̀ọ̀tọ̀ ní gídíngbé kò sì gbọ́dọ̀ dapọ̀ láti láíláí táwọn olóòsà ti ń sòrìṣà wọn ìgbórìṣà kọ̀ọ̀kan òrìṣà méjì tẹ́gbẹ̀ ara wọn ó dà ń gbà tí kó tó ti gbé ọlọ́run gbé ànábì wa Muhammad dé sallallahu alaihi wasallam ẹ bá ti lọ hajj rí yọ mọ̀ pé ibi sọ̀fà òrìṣà kan bẹ́ẹ̀ mọ́rúwà òrìṣà kan náà bẹ́ẹ̀ ń gbà náà ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ a rí pé gáàpù ti mẹ́mẹ́ fẹ́ tó kìlómítà kan ètò ìrìn òfin kò tó kan ẹlẹ́ẹ̀kejì nínú ìlú kan náà èyí ṣe tí wọn gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n ní záàtù wọn pápápá àwọn òòṣà gan wọn ọjọ́ sí papọ̀ wọ́n náà wo environment tó wà ní bíbá yìí nìsín ní ó sọ òòṣà méjì sáà gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kan sọ́kí wọn wọ́n lè gbé wọn sọ pé eh, ìyàwó ń bẹ ní oko báyìí ọkọ ń bẹ ní ẹnìkan lọ́jọ́ mọ̀ pé òòṣà kan ní ìlú kan ní ọ̀dọ̀ wa ń bẹ wọ́n ní wọ́n gbé kúrò ní iwájú ààfin ọba níbo ní agbèrè wọ́n ní alọ́gbé ah, bá ọkọ rẹ̀ ni <laughs> mo lóòṣà náà lọ́kọ̀ọ́ <laughs> èyí ti dẹ́ àgbé papọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mm. àwọn ni mútàfà lórí kú náà mm. gbogbo òsàwò lè dúró papọ̀ mm. wọ́n náà sì gbà bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú rẹ̀ ọ wà wọ́n ní záàtù wọn ò dúró papọ̀ sifat ìròyìn wọn náà jọra wọn tàfíìs ìtútù ẹrù pé wọ́n ń pa afẹ́yìntẹ́ǹsìn wọn gan kọjọra wọn Eh, ṣùgbọ́n olúwa tí a ń sin ìfàwà ìdún fi ìdájì ẹyọkan ló jẹ́ nínú sáàtì rẹ̀ o ẹyọkan náà nínú ìròyìn ọlọ́run kan ẹnìkan ò nírú ẹ̀ eh, sáàtì ọlọ́run ẹnìkan ò jẹ́rẹ̀ hmm. ìròyìn ọlọ́run kankan ò sí tẹ́nìkan nírú ẹ̀ wà fàáàlì iṣẹ́ ọlọ́run kankan wà kò sí iṣẹ́ ọlọ́run kankan tẹ́nìkan lè ṣerú ẹ̀ hmm, hmm. ọlọ́run ṣe bẹ́ẹ̀ ah, ah ni ọlọ́run lọ́dà ọ̀yá ìwọ ọ̀yà ìpẹ̀ ìpẹ̀ lásán ìpẹ̀ ìpẹ̀ ọkàn péré méjì ẹ̀ jáde káàkiri kò sí sí ìpẹ̀ lásán kékeré sọ̀rọ̀ pé àwọn ará típẹ́ ìpẹ̀ wọ́n máa já fún wa á hmm. lọ rà ẹ̀ ọ́njà ọ́njà àní mọ́wulẹ̀ gbé típà kan wá hmm. gbé ẹ̀kan ọwọ́ kan báyìí pé àbí síbísí aspoon kan hmm. kó gbó ìpẹ̀ báyìí pé èmi náà ń tẹ ìpẹ̀ tèmi náà dání káàkiri ẹ̀rí ọ agbára kí ló wà bú ìpẹ́ fún nǹkan wá kọ́yẹ́ púpọ̀ lọ́mí ìdí ẹ̀ tí èsì tọ́lọ́run ọba kò sí sí fún wọn sífàtù ọlọ́run àti àfàálù ọlọ́run àti záàtù ọlọ́run ẹnìkan ní wẹ́ ṣùgbọ́n táwọn òsà yìí kọjọra wọn wọ́n sọ pé òsà ilé yìí ó dábá fẹ́ tà lọ́jà ọ̀ní ìkan jáde àbí ní tó bá fẹ́ lọ sọ́jọ́ ọjà náà ní kọ́ lọ bọ òsà ajé kó lè bá ta orí nǹkan ọlọ́run ta wá òun náà láàkì sí tí ó fà ní dájẹ́ ẹyọkan náà láàkì sí tí ó rọ̀jò fún wa ẹyọkan náà láàkì sí tí ó dáàbò bò wa ẹyọkan náà láàkì sí tí ó wàhálà ẹyọkan náà láàmà pè fún gbogbo nǹkan wa ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sí ìrìn àjò ń tí wọ́n lọ bọ̀ kún lọ tójú ọ̀bárọ̀ ó lè tí wọ́n lọ bọ̀ tí ẹni ọ̀bárọ̀ máa bí wọn bọ òṣàkà kó lè bá wọ́n ní gbogbo ẹ̀ ní oríṣiríṣi lónìí lónìí tí ẹ̀yìn lẹ fúnra mutafarriqun mutafarriqun amìláhù lè wá hìdí lọ́kọ̀ àwọn afẹ́ ń bí símọ̀ ọlọ́ ni fásímọ̀láhì wàlúwáhìd ibi iṣẹ́ ọpọlọ ó ṣe kí ni ọwà ń bẹ̀rẹ̀ eh, orúkọ ọlọ́run mẹ́ta ní ń bẹ ní parí ayà yìí alákọ̀ọ́kọ́ allah ẹlẹ́ẹ̀kejì alwahid ẹlẹ́ẹ̀kẹta alqahar awa là sí méjì ìyá méjì kan papọ̀ àwa já kan sọ́tọ̀ méjì àkọ́kọ́ ẹ̀yà alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì àdàpọ̀ náà ni allah àti alwahid afẹ́rẹ́ fi túmọ̀ mútàfárìkú náà yẹn yàn hmm. nígbà bá wá parí allah àti alwahid tàbí túmọ̀ àwọn àtúnbọ́bí alkọ̀hárù náà àwọn àfitúmọ̀ mútàfàríkú náà eh, ẹjá kan ìfọkàn sí dáadáa náà wọ́n ni wọ́n ni orúkọ ọlọ́run ọba yìí tààpù ní Allahu àti wáhídù yìí eh, ó ń túmọ̀ láfẹ́fẹ́ túmọ̀ mútàfàríkú náà zátán pé àwọn òrìṣà àwọn èèyàn wọ̀nyí tí wọ́n sìn tó pín yẹlẹyẹlẹ yìí ní sáàtì rẹ̀ ní sáàtì rẹ̀ gangan gangan fún rẹ̀ kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni hmm. fọ́ọ́mà ayẹ̀ rẹ̀ ni o Ara àbàdàn kò ní sin òsà ará òṣogbo ará èkó kò ní sin òsà ará ìwó ará ìjẹ̀bú ò ní sin òsà ará ọ̀yọ́ kálukú mútàfàwékú náà ni kálukú dó ní o fọ́ọ̀mù sàárẹ́ ni o tálẹ́ ìjìgbò bá sọ pé òun fẹ́ sin ọ̀sán ní ìsìn náà ọmọ àlè ni wọ́ nítorí wọ́n wì fún ni báyìí òṣogbo náà bá ní ògìn yẹn lòun sìn ládùúgbò tó òun ti hàn ní àà òpònú nìwọ̀ ìyàmọ̀kùn mẹ́kọ̀ọ́ ni ọ́ èyí sọ ọmọ ojúlówó òṣogbo ẹ̀yìn záàtù záàtù záàtì òrìṣà yìí ó pín yẹlẹyẹlẹ nínú tó bá pín yẹlẹyẹlẹ yìí láwá fẹ́ fi orúkọ ọlọ́run Allahu àti alwahid arẹ́fẹ́ túmọ̀ rẹ̀ nínú záàtì rẹ̀ ẹmà bá mi kálọ̀ o anna arbabahum wọ́n ni záàtì òrìṣà wọn àwọn olúwa táwọn ní tọ́pọ̀ yìí mutaaddida oríṣiríṣi ni wọ́n pọ̀ ẹgẹ́ bọ́lọ́wọ́n bá ti ròyìn wọn láì mọ yáyà al pé záàtì ẹni pàápàá ojúlówó òsà àwọn tí wọn ò sin lọ́wọ́ ọba lẹ́yọ kan ṣoṣo oríṣiríṣi ni wọ́n wọ́n pọ̀ tẹ́ máa bí ọ́ léèrè pé àwọn kèfèrí mélòó lọ́lọ́wọ́n ọba wọn sọ pé kò ní nọ́mbà ni àwọn ẹlẹ́bọ ọlọ́wọ́n ò ní kíni kò ní nọ́mbà ọlọ́run sì já mọ̀ tipẹ́tipẹ́ wípé ọlọ́run ò ní nọ́mbà kódà ńgbà tí ànábì wá dé sallallahu alaihi wasallam tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà pé ọlọ́run kan ní ẹjá máa sin ẹmọ́jà sin òrìṣà púpọ̀ máa ẹ̀yàn kan ọlọ́run ẹ̀yàn kan náà ni ẹja sìn wọ́n ni táwa lọ́lọ́run náà ọ̀bẹ̀nsẹ̀ wọ́n ṣe bí yọ pọ́ǹtì kan náà àwọn òṣàtọ̀ wà ní ilẹ̀ ọlọ́run ọ̀gbọ́dọ̀ wà nílẹ̀ ẹni tí a sìn tá a mọ̀ pa ń sìn ọgbọ́dọ̀ wà gíga òun náà ni Allah subhanahu wa ta'ala nígbà náà bí wọ́n ti dáwà yẹn àwọn olóṣàwà sọ pé wọ́n lé bẹ́ẹ̀ wọ́n lé àwọn fi allegation kan ànábì pé ẹ̀bẹ́ẹ̀ rí nǹkan tó tún wá gbé dé o ọlọ́run ọba sọ sọ́rọ́tù sọ́ọ̀tì áyà karùn wọ́n sọ wípé ẹ̀rí nǹkan lọ́ṣẹ̀ rí ohun àmọ́ orí ìtílé tí wọ́n gbélé yóò àwọn bàbá wa bàbá ẹlòmí ọmọ lérí pé bàbá àwọn òsá 1000 lónìí tí ń sìn láàrin ọdún mẹ́fà kò ní padà síbi kan bẹ̀ àwọn ọmọ òfin bolo kó ọkọ̀ ọlù fún ẹni ó kó owó kalẹ̀ báyìí one thousand kílẹ̀ ń pè adions àwọn òòsà náà ló kójọ ẹgbẹ̀rún ẹlú náà bí ìyá àwọn à tó bá ti rówó báyìí yìí máa ṣẹ́ òòsà ni ẹ̀rẹ̀ gọ̀ orówó <laughs> tẹ́ẹ̀ kó fi jẹun ọlọ́fiṣẹ́ òrìṣà wọ́n ní bí máa ṣe táàkà wípé òòsà mi pọ̀ ó jẹ́ nǹkan táwọn mọ̀ pé nǹkan gidi ni fáwọn nígbà náàbì wá dé tọ́wá ní ọlọ́run kan ní ẹjá sin ẹjá pa gbogbo wàhálà ìsì wọ́n ni ajá alàlẹ̀ alì hátà ìlàhàn wàhídà tán wí ajá alàlẹ̀ alì hátà ìlàhàn wàhídà ìnà

tó sì gbọ́dọ̀ sáà fún wọn lójúmọ́ lára mẹ́wẹ̀ẹ̀wà àtẹni tó ní ọ̀gá ẹyọ kan tó sì gbọ́dọ̀ sáà fún ẹ̀ èwo ní ọ̀gá èwo ní ọmọ ẹsẹ̀ èwo ní ọ̀dà àmójú mbẹ̀ ni àwọn ní ọ̀dà àmójú yóò fòrò kódà yóò di jàlàjàlà ní kílè tó lè bá ní bá ńlá gí ọ̀làjì tán eléyìí bá ń lọ sóko eléyìí bá ń lọ fọ ilé gbé eléyìí bá ń gbálẹ̀ eléyìí bá ń fọṣọ ayé oṣù ah, exactly bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ mú nǹkan mímọ̀ hmm. ọlọ́run ọba sọ sọ́tún àárọ̀ fẹ́rẹ́ wọn tẹ̀tí sọ pé kọlu ya Musa kọlu ya Musa jẹ́ àlànà ìlànà kama lahum alihan قال إنكم قوم تجهلون wọ́n ní ìjà àwọn èèyàn yẹn ni kọjá lára àwọn bá wọn tí kálukú lọ ẹlòmí bí pẹ́ẹ̀nì lórí ẹlòmí kò bí òkúta kékeré lọ ẹlòmí aláàfin wí gbogbo àwọn tíra alápò náà tíra ni ẹlòmí kó ẹnìkan akàtàrí uh, fíríjọ kan wọ́n yàwó kìíní wọ́n ní kìíní tó fi kọ́rùn okùn kásà mọ́ wà lọ́rùn yẹn gbogbogbà àti bókun gíláṣìsì àti kìí sókun gíláṣìsì àti gbékúdè ló gbé sí àyà ní a bá sọ pé à ní ti ń bẹ ní àyà rẹ̀ báyìí ó tó mẹ́fà wọ́n á ní ọwọ́n máàkì kọ̀ọ̀kan pé láàrin yẹn òun pé eh, mọ́dàrí kan wọ́n ní ìtọ́wà bí mọ̀ ibà ní eléyìí ẹ̀bẹ̀ àwọn àgbà ní ẹmọ́lẹ̀ tún ti rẹ́bẹ̀ àwọn àgbà náà tíra wọ́n tún ní kan bẹ́ẹ̀ wọ́n ní tọ́ba ti bọ́ọ̀bì káwọn yọ máa tà ní wọ́n ní kan bẹ́ẹ̀ àforí lagbó ní tọ́ba ẹja orí ẹja fi la ibú bí kinní kan bá ṣẹlẹ̀ tọ́ba wà nù mọ́tò báyìí yọ jáde ní tiẹ̀ ẹ̀rí àrùbá bún أرباب متفرقون خير أم الواحد القهار òpònú òun náà ni ó sì bọ́ nǹkan rẹ̀ tọ́bá délé padà àbí ìfòlé bọ́ra rẹ̀ tọ́bá tó ń lọ náà ni ó tó mú nǹkan rẹ̀ tó fi kọrùn-ún àìntó mú tó ń dá padà orí rẹ̀ wà pé pé ọlágbára ju nǹkan yẹn lọ ọlọ́run jẹ́ kọ́pọ̀lọ́ owó pé o ẹ̀bí ìyànbá ti lẹ́sìn gbogbo nǹkan ní òní wàgẹ́ ìlú dálí kàkẹ́sì àwọn àyà tó jẹ mọ́ pé olúwa pọ̀ lọ́dọ̀ àwọn olóòṣà ọ̀pọ̀ náà lò kan díẹ̀ náà túmọ̀ àti wáhídù túmọ̀ záàtù ọlọ́run pé ọkàn ni lọ́dọ̀ àwọn olórìṣà yìí ni fẹ́ lọ síbi orúkọ ẹlẹ́ẹ̀kẹta ìròyìn ọlọ́run àti itú tọ́lọ̀ wọn bá máa pa àwọn afẹ́ fi kọ̀m̀píà rẹ̀ sí itú tí òòsà wọn ń pa àti ìròyìn tí ń bẹ fún òòsà wọn tọ́pọ̀ yìí kọ̀háàb wọ́n ní fèèfé mọ̀kábílì mútàfàbí kó ní wọ́n sọ fàlọ́hù kọ̀hárọ̀ ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba jẹ gàba lérí gbogbo wọn ọlọ́run tá a pè lẹ́yọ kan ó ti kíni ọjẹ́ gàba gbogbo àwọn nǹkan yòókù tí wọ́n bá ti mú ní àrùbá àbùbá ìròyìn rẹ̀ ìròyìn yẹ̀yẹ́ ló kọ rẹ̀ ń jẹ́ kí ni mo pè é nínú àwọn ìròyìn wọn amóbi mẹ́ta wá fún wa ìtìláfún fi ìrọ̀dà àwọn òrìṣà yìí èròǹgbà wọn jọra wọn Ah, èròǹgbà wọn kí ni kò jọra wọn láíláí eh, wọn ní ìkan àwásọ funfun ni wọn máa fi bọ ìkan eh, ìmà ní a máa so máa <laughs> èdè eh, àwọn ìjọba bọ́ náà màmá dì ní àwọn lọ nílùú kan èkìtì wọn ni à ní kọjá o kí ló dé wọ́n náà ń sọ ọdún kìíní kan gbogbo wọn wá mú ìmà mú ní ha kí ló dé ní bọ ìrádà tí wọ́n nù ìrádà èròǹgbà àbí àṣẹ tí àwọn òrìṣà wọn méjèèjì bá fẹ́ pàkọ̀ bọ́dọ̀ jọra wọn ilé hmm. eh, ọ sọ pé èyí ló fi jẹ́ sí pé ẹni tí bá ń wá tí bá ń tọ́jú lé káàkiri tó orí tọ́ bá fẹ́ mọ̀ pé èròǹgbà àwọn òrìṣà tẹ́ ń sìn yẹn kọjọra wọn lọ́sọ́dọ̀ babaláyé má lọ ọbẹ̀ o mọ̀kánípọ̀ ọlọ ọbẹ̀ olóòsà náà ni ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ hmm. lọ́sọ́dọ̀ babaláwo kan ọfẹ́ tẹ́ẹ̀sì ọ̀rọ̀ tá à ń sọ yìí ìwọ tó jẹ́ pẹ́lẹ́ bọ ní ọ́nípùlẹ̀ tó ń gbọ́ mi hmm tó bá rí aláwo mẹ́fà ní òlú rẹ̀ márùn kí a máa sọ pé ìmá yẹ nǹkan owó ìmá sọ pé báyìí ni ó sí báyìí ni ó sí the same issue tó gbé lọ sọ́dọ̀ babaláwo tòkè ń tọ́ bá wí fún ọ gbà tó wá lọ sọ́dọ̀ babaláwo ẹlẹ́ẹ̀kejì náà kọ ọgbọ́n tí òun náà bá wí lọ́sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta lọ́sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹrin mọ́mọ̀ pín gbẹ́bà ìlọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta yóò sọ pé mi ọ̀lọ́mọ́jà ni torí bí ọ̀rọ̀ wọn ò sí kíni kò ní jọra wọn kí á ní tọba ti lọ bọ́lọ́wọ̀n ọba wa subhanahu wa ta'ala ọlọ́run yìí sáàtì ní tọba ti èròǹgbẹ̀ náà innama amruhu idha arada shay'an an yaqula lahu kun bí ó kàwí náà ni ó jẹ́ sẹ́bẹ̀ na ikhtilafun fil irada kílẹ̀ rẹ̀ lórí ilé suratul anbiya aya 22 ọlọ́run ọba sọ àsámà ń bẹ̀ wípé ẹ̀yin òpò níwọ̀n wọ̀nyí tẹ́ ẹ rò pé ẹ̀ tó máa mú orogún mọ́lọ́run ọba ẹjẹ́ fún ilá sàmà yìí law kana fihi ma alihatun illa Allahu lafasadata law kana fihi بما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. Àwọn ẹni tó bá jẹ́ sí pé ọlọ́run bá jẹ́ sí pé olúwa mi wà nínú ọwà nílẹ̀ àti ní sámà tó yẹ́pò ní darí ayé ni tí wọ́n jẹ́ nǹkan mí yàtọ̀ ọba ọlọ́ni láfàsádàtà yóò bàjẹ́ torí pé ohun sọ pé gbogbo òsàáyín tánípò òsàáyín ayé ni ayé lè darí kò lè darí library táwà kò tó wà láyé sọ wípé ẹ tanná òsàkíjọ́ sọ pé ẹ mọ́ tanná òsàkán hmm. sọ pé ẹ sílẹ̀kùn hmm. òsákí jọ́sọ pé ẹ tilẹ̀kùn ẹ lè sáyé ìkan sọ pé ẹ sí wíńdò ìkan sọ pé ẹ gbálẹ̀ ìkan sọ pé ẹ má ti gbálẹ̀ báyìí mọ̀ ń lọ́wọ́ mo fẹ́ sinmi ẹ̀rí nǹkan ọlọ́ni láfàsádàtà ẹ̀yà ti rí náà rí pé ìrádà èròǹgbà èròǹgbà àwọn òòṣà kò lè jọra wọn ṣùgbọ́n ọlọ́run ọba kọ̀hárù làǹtúmọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni ká bá tẹ́ sọ pé ọlọ́run àfẹ̀báyò kọ̀hárù ọlọ́run ó borí ẹ̀ pé èmi ni tí mo fẹ́ ni ìnàmọ́ amúrùhú ìdá ara ọ̀dà ṣe á ẹ̀yà ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ láti mọ̀ pé ọlọ́run ọ̀pọ̀lọ̀ pè méjì ọ̀pọ̀lọ̀ pè mẹ́ta ọ̀pọ̀lọ̀ jẹ́ pé àrùbábù tẹ́yìn sìn àrùbábù mutafarikú nà gbogbo tẹ́ kó kalẹ̀ yìí tá a bá ní náà lolúwa ayé ò le tò báyìí rárá tán ẹ̀yìn ọ̀rọ̀ láìbìrì lásán àṣọ mọ́kítàbà lásán àwà tá ń sọ̀rọ̀ rẹ̀ báwo wá ní tá bá wá sọ ọ̀rọ̀ pé ká dráìfà ọ̀rọ̀ sí gáràjì ọkọ̀ Eh, ọlọ́run tí wọ́n ń darí òsà tí wọ́n ń darí dráìfà wá pé méjì kan sọ pé tẹ bíríkì <laughs> accident tẹ gbè lójú ọ̀nà wọ ọlọ́run lọ́wọ́ yìí nọ́mbà rẹ̀ ìkan sọ pé máa wọ fàtíkì ìkan sọ pé máa wọ fàtíkì o ìkan sọ pé ọya yí kọ́nà ìkan sọ pé park ìkan sọ pé tiẹ̀ rọ́ọ̀lù gbà eh, eh, wọ́n gbọ́ pé ọlọ́run kan ní darí ayé lóbi jẹ́ síkú ń tì ẹni tí ń wa mọ́tò gan yóò dùn pẹ̀lú ràádà rẹ̀ yóò máa ronú pé nítorí ẹ̀kọ́ òun ò sèrè nítorí ẹ̀kọ́ òun ò sèrè náà eléyìí bá ní nínú àwọn nǹkan tá a fi máa mọ̀ pé kàhárù ọlọ́run yàtọ̀ sí agbára tí ń bẹ fún àbíròyìn tí ń bẹ fún àwọn nǹkan míì tí ṣe àrùbáàbù tí kìí sọlọ́run ọba yìí ó ní àní pé ba'duhum aqwa min ba'd nínú àwọn òrìṣàtẹ́ǹsìn yìí ó ń bẹ nínú ẹ̀ jẹ́ sí pé apá kan ń lágbára ju apá kejì lọ tàbí lọ́nà míì kan tó gbé kalẹ̀ ó ń bẹ nínú rẹ̀ jẹ́ sí pé ìkan tóbi ju ìkan lọ bẹ́ẹ̀ ni àbíbẹ́ ẹ̀kọ́ ìyìn olóòsà àwọn náà mọ̀ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni òòsà wọn ó lágbára ju ara wọn lọ ẹ bá ń sọ̀rọ̀ ogun àti ní ìsìn ara èrò lè débi hmm. Ọlọ́run ní mú ara àwọn àgbàgbọ́ Yorùbá tí dáradára nìyẹn hmm. wọ́n sọ ara hmm. ṣàngó ní ọ̀sán pọ̀ yóò san parẹ́ pé ìṣẹ́ṣàngó ní ni àrà wá wọ́n ní tọ́ndà pé òní ń gbé àrà wá ìsọkúsọ ni kò lágbára àti dé sámà wọ́n ní apá kan wọ́n lágbára jù kan lọ lọ́dọ̀ yín ẹ̀yin náà máa pé ẹ̀mọ́ ròyìn ṣàngó pé ah Ṣàngó gbàgbẹ̀ rẹ̀ ń tí mm. ẹ̀ ifá nìkan ní máa ṣe ṣe ẹ̀ṣẹ̀ àwọn ìpé ifá ṣe ṣe ẹ̀ṣẹ̀ àwọn ìpé ifá máa ó rí pé gbogbo àwọn babaláwo tó bá jẹ́ pé ifá náà ní bá ń wò ó rí yóò ṣe máa gbẹ́sẹ̀ nǹkan kan bíi àáyán mm. nígbà tá àáyán rìn ní ọmọ rìn ṣe ẹ̀rẹ́ máa rìn ẹ̀ sá rí pé fìlà tó dé gánsù tó lábé tí ajá náà ni ó dé ẹ̀ sá rí pé kọ̀ ẹ̀ náà sí mọ̀ pé Ṣàngó ó strong ju kí ń lọ ju ipa lọ lọ́dọ̀ yín hmm. wà bá rò hàn akíbọ̀rù mi bá àti àwọn òsà yín náà ju àwọn lọ ní títóbi gan hmm. eh, gbogbo òsà tí ń bẹ nílùú kọ̀ọ̀kan náà náà pé ilé tóbi o ah, wọ́n mọ́ tó tóbi ilé kéré náà àpẹẹrẹ rẹ̀ náà ni pé ó ti pẹ́ tó ti rí bẹ́ẹ̀ sọ́tìlà ń bíyà aya 57 àti 58 anáríwá Ibrahim alayhisalatu wasalam wọ́n pìtú àwọn andad àwọn arubab hmm. wọ́n pìtú fún wọn anábí ah, Ibrahim sọ́ǹkì pọ̀ alayhisalatu wasalam ẹ̀ẹ̀dá eh, bá ń ka ìgbésí ayé wọn àrí sọ́látù wọ̀sẹ̀lám ẹ tàbá rẹ̀ tó ní dáwà tó bá lè díẹ̀ ẹjá ṣe pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ká tó máa bú tí ó gbàgbẹ̀rẹ̀ láti kékeré ní àwọn anábíwá Ibrahim ti gbàgbẹ̀rẹ̀ fóòsà ẹ̀wọ̀n náà gbogbo ayé náà lọ́mọ̀ túnmẹ̀ bó ti wà ní Kùránì náà lọ́wọ́ báíbù àti gbogbo àwọn ìtàn àrọ̀bá ti kálukú gbọ́ náà pé ẹ́ ọ̀yà ọ̀yà kò tí ìjàkó <laughs> ẹ̀rí eh, nǹkan eh, eh, al'ambiya aya 57-58 ẹjá gbọ́dí ẹ̀ káwò bí wọ́n ṣe ròyìn pé òòṣà jura wọn lọ òòṣà yín òòṣà yín olóòṣà ó ti kí ni anábì Ibrahim sọ pé wata lọ́hì láàkídánà asúná asúná amákan

لأفيدن أصنامكم بعد أن تولوا مدبرين Ànábì Ibrahim ní pé máa ṣe òsáyìn àwọn òsáyìn máa ṣe bí ọ̀sẹ́ sí sojú tẹ́ẹ̀ bá ti kú nílé tán. Hmm. Àà ní wọ̀ débẹ̀ tán kí ló ṣe? Fàjáláhùn jùláàrán ìlà tẹ́bí ọ̀láhùn. Fàjáláhùn ilẹ̀ ìhìyà ogun fàjàhálàhùn jù dáadáa ọwá gbí wọn wẹ́lẹ́wẹ́lẹ́ <laughs> nǹkan bẹ̀m̀bẹ̀ yẹn o yìí mm. sáyà ẹ̀rà fẹ́ túmọ̀ ní mm. eh, nǹkan bẹ̀ láàrin fàjàhálàhùn ìwà eh, agbára wà láàrin ìbẹ̀rẹ̀ fẹ́ àti sẹ́wọ̀n mm. ọ̀ẹ̀pọ̀ ọlọ́run sàgbàrẹ̀ kalẹ̀ ni ah, ọmọ ya àwọn òṣàṣẹ́ pé kalẹ̀ àwọn igi tó ti ń yàyàkúyà kalẹ̀ wọ́n náà mọ̀ pé igi òṣà máa ti to yàyàkúyà kíyàn tó fọ ah, It is not easy èyí sáwọn àwọn ìwọ̀pá kútàǹkú kí láìsí àwọn mdf àbí kílẹ̀ ń pè wọ́n ah. eh, pdf àbí mdf ẹ̀ eh. eh, àwọn igi tó jẹ́ pọ́ lágbára ju òrókò lọ hmm. tí a bá ti fi so sàbáyì tó ti wá lò bí 1000 years ìdáyé ó ti fi pé yóò ti di yóò ti fẹ́ dòkúta hmm. àwọn Ibrahim wa máa kì ó ti ń là pàá pa pa irú agbára wo náà fi àlà wọ́n ní kìí ṣe gbé ya apá lẹ́sẹ̀ wọ́n ya apá kúrò lára rẹ̀ àbẹ́sẹ̀ lásán náà o lè dá apá mọ̀mọ̀ apá òsà ò lè dá mọ̀mọ̀ bí jánlá jùzáàzù ní ìjá jùzáàzù ní fàjá aláhùn o lè dórí mọ̀mọ̀ ọkà máa rí pé pákó lọ́wà nílẹ̀ ní igi lọ́wà nílẹ̀ wọ́n

ọlọ́run fáwọn náà láti rẹ̀ ọ̀ gbogbo àwọn ẹni bí tá a bá ti kọjú sí wọn báyìí kọ́ ọmọ pọ̀ ọmọ bá yanjú wọn kó ń bẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ síríkù tó bá wà nílẹ̀ tó bá ti kọjú sí báyìí kọ́ ọmọ pòórá kó ń ọlọ́run kọjá kó rí bẹ̀ فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون ó ní إلا كبيرا لهم àfi tó tóbi nínú wọn nìkan ní ànábì Ibrahim ọ̀pá ní ògé ní òyìn fi ilẹ̀ wípé tí a pé tó tóbi jù láàrin wọ́n fi yẹ́ pé àwọn ọlọ́run àwọn òsà ó sì kí ojú àwọn lọ ẹni ṣe ò bẹ́ẹ̀ ni ẹni mú kàdáhùn wọ́n hmm. jọba láàrin àwọn ọba olúwa wọn náà ni wọ́n tún yan ọ̀gá láàrin wọn náà wọ́n ní àwọn ibùgbọ́ ẹ̀mọ́ fi nílà wọn lẹ̀ pé ẹ̀fi nílà ilẹ̀ ti ẹ̀wọ̀n òfin nílà ni a máa kọ́rọ̀ ti pè tó à ń lọ bí kí wọ́n máa bá tọ́jú àwọn àbúrò ẹ̀ ẹ̀rí pé kèfèrí gọ́ọ̀fù wọ̀ oṣù tán á dé yóò sin ọba ńlá náà yóò tán á sàn wẹ̀rẹ̀ náà ẹ̀yẹn tó ní kíní lọ́mọ dáàbòbò kẹ́ tó dé náà ní bóyá náà lọ́fàtà náà Ibrahim òfin ní lálẹ̀ pé wọ́n bá dé ń fìlà ìsọ̀rọ̀ pé ẹbílẹ̀ rẹ̀ wọ́n bá wọn jà ní wọ́n jà ní wọ́n ní ara wọn ọlọ́run jà láàrin ara wọn ní ńlá Eh, wọ́n lágbára jura wọn lọ wọ́n sì tóbi jura nínú àwọn ìròyìn wọn náà ni pé ba'duhum minal bashar a máa rí òsà yín àwọn àrùbábù mutafarriquna ló gbé alọ bí tá ń sọ yìí mutafarriquna yìí náà ni a máa rí ní òsà náà àwọn nǹkan mìí tẹ́ńsìn lẹ́yìn ọlọ́run tó jẹ́ pé èèyàn ni wọ́n wọ́n lè ti kú wọ́n sì lè máa bẹ̀ láyé wà bá ń zo ohun mẹ́rin hajar ọ ń bẹnu wọn tó jẹ́ sí pé èèpẹ̀ ni òkúta ni ó sì ń bẹnu wọn tó jẹ́ igi kódà ń bẹnu wọn tó jẹ́ omi mọ́jọ lẹ́nu ọ ń omi nínú àwọn ẹ̀dì tí ọmọ jù wípé nínú àwọn òrìṣà àwọn ìtọ́ jẹ́ èèyàn ọ 95 ọlọ́wọ́ bá sọ pé iná lẹ́dí náà tàbí ọ̀hún náà mìíràn إن الذين تدعون من دون الله عباد أمثالكم عباد أمثالكم عباد أمثالكم أها

ẹ̀rùn <laughs> eh, pé ọgbọ́n náà ni o ẹbá bẹ̀rẹ̀ pé mo sàárè ìsàngó àwọn òpè kí ni ìsàngó tó lọ sí sámà ah, ah. <laughs> tí wọ́n wì náà nù rẹ̀ wọ́n mọ̀ pò kú ṣùgbọ́n wọ́n dàmbà rẹ̀ fúta bá ló ní sàárè eh, àwọn wò pé ah, tó fi kú yẹn mm. eh, ògùn dà sàárè Eh, ifá eh, ńbùlọ́wà eh, ọ̀rúnmìlà ọ̀rúnmìlà dáwó hmm. ẹ̀sàmọ̀ kó ti kú àbí wẹ́sàrẹ́ ẹ̀ jáde hmm. kẹ́lẹ̀ bá mọ̀ pé èèyàn ni ẹ̀kàn sọ́ di ọlọ́run ọ̀nà ń bẹ́nu àwọn òrìṣà tí wọ́n mú lórìṣà tó jẹ́ sí pé òkúta ni wọ́n hmm. bẹ́ẹ̀ ni sọ́lẹ́tọ̀ ṣọ́ àrọ́ àyà 69 71 Nàrẹ́bì Ibrahim náà lórí yẹn fún àwọn ní wàtúlá aléyìn nábà Ibrahim. Wàtúlá aléyìn nábà Ibrahim. Pàtà nábì Ibrahim fún wa. Ìsọ̀kọ́lá lé àbí ìwọ̀kọ̀ omi máa tàà kùdù. Ó wá bí lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àti bàbá rẹ̀ wípé kílẹ̀ ní kílò kọ́ntẹ́ǹsì ẹ̀dá ẹfún mi ní ìmọ̀ ẹ̀wọ̀. Ẹ bá ń sin nǹkan tí ọ̀bà lóòkọ̀ ayẹ̀ pé òmùgọ̀ tó tún mùgọ̀ tẹ̀yán yá nìyẹn ẹ̀ẹ́sọ̀rú kọ́ntẹ́ǹsì fún mi kí ló kọ́ rẹ̀ kọlu wọ́n ní alúlúwátàǹsìn ṣùgbọ́n òòṣà ló kọ wọ́n jẹ́ asinaman wọ́n wá fún ló kọ gangan wọ́n ní asinaman ah, wọ́n pọ̀ àwọn òòṣà tí wọ́n fi pákó igi nǹkan nǹkan tí wọ́n fi gbé kalẹ̀ àbókúta òun náà ni wọ́n ni fanadhallu laha aakifin fanadhallu laha aakifin níbi tá a ti lọ náà ni wípé orúkọ ọlọ́run tí ń jẹ́ alkohaf a fi ń túmọ̀ arbabun mutafarriquna tí wọ́n ń hmm. gbogbo ti fún àwọn òrìṣà táwọn èèyàn tó kún yẹlẹyẹlẹ yìí a sọ fún wọn pé ìrádà àwọn wọn èròǹgbà àwọn a ní wọ́n lágbára lọ a ní bẹ́ẹ̀nù wọn tó jẹ́ sípò tóbi ọmbẹnu wọn tó kéré a ní wọn tó jẹ ẹ̀dá ènìyàn a ní wọn tó jẹ́ tí kìí ṣe ènìyàn tó pòkúta ní àbómi àbígi aborí gbogbo eléni eh, ọlọ́run ọba ó borí ènìyàn hmm. ọba ó borí igi ọba ó borí òkúta hmm. ọba ó borí àpáta ọba ó borí omi hmm. eh, ìyẹn ló fi jẹ́ sí pé kò ṣeé ṣe kọjá sí pé a máa kọ̀háàrù tí ń túmọ̀ tàṣír hmm. tẹ́ ẹ̀mọ̀pá sọ fún alẹ́ kan wípé òrìṣà náà ó ní bí ṣe ń itú tí ń pa fún àwọn tí wọ́n ń bọ òrìṣà hmm. itú wọ́n yàtọ̀ síra nínú hmm. àwọn itú tí òrìṣà tí ò lè pa táwọn tí wọ́n wà ń tí wọ́n sìn tí wọ́n rò pé ó lè pa òun náà ni pé alárùbáàbù yóò sọ̀rọ̀ wọ́n láàmú

tàwọn ẹlẹ́bọ gangan pọ́n òun náà ní wípé àwọn èyí ẹ̀rí wípé gbogbo ìsàtẹ́ bá rí ẹgbẹ́ kalẹ̀ wọ́n a máa lọ gbé oúnjẹ síbẹ̀ nínú kan gbé epo lọ gbé èkuru lọ gbé ẹ̀kọ lọ gbé àkàrà nkankan obì obì àpàtà obì pàǹjá nkankan àádùn ó gbé lọ́bẹ̀ ókè ẹ̀yin lẹ àádùn yìí ẹ̀yin náà lẹ gbogbo ń tẹ́ yìí ẹ wá gbé lọ fúnra yín ẹ gbé síbẹ̀ tó àti ẹ̀pẹ́ ẹkú sẹ́pẹ́ wá gbóúnjẹ fún ni tó ẹ̀yìn náà lẹ́tọ̀ wá pa àwọn aláǹgbá àwọn nǹkan yìí sínsín àwọn aáyán àwọn kòkòrò wọ́n wà wá síbẹ̀ wọ́n máa jẹ kínní òun lọ nígbà tí wọ́n bá wá jẹ́ tó bá ti gbọ́ fẹ́ máa rùn tẹ́tún fẹ́ gbèmí wà yín lẹ́tọ̀ wá palẹ̀ ibẹ̀ mọ́ ẹlákùn ń bò lọ́pọ̀lọ́ yín wà ẹ̀yin ilẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ àwọn ní ọ̀bùkátà yín àwọn òsáyìn ẹ̀yin òbùkátà wọn ọlọ́run wa táwọn wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọba tó jẹ́ sí pé kò bùkátà wa lòun jẹ́ wọn ò ní bùkátà tiwa àwa la bùkátà ọlọ́run àbí ń jùlọ ẹnìkan ní sọ pé mo fẹ́ràn ọlọ́run lọ́wọ́ ń pa pé afẹ́ fọ sámà ẹja aya ilẹ̀ mọ́ mi ẹja bá lọ sọ́ọ̀kì ẹba wọ́ọ̀kì pílà síbẹ̀ èwo ló ti bẹ́ẹ̀ nù yín rí àbí ń jọ tójú rán jọ kí àwọn òpin ha ihò tójò tí máa ń gbà sọ̀kalẹ̀ ọmọ dì ẹjẹ́ áfíkì ní kan lú kó lè bá sọ̀kalẹ̀ kò sí ṣùgbọ́n àwọn òsáyìn ọ̀lẹ́ ni wọ́n lè ṣe nǹkan kan ẹ̀yìn lẹ́ ń ṣe kìnnẹ́ fún wọn ọlọ́n jẹ́rìí eré ìfún wa nínú Suratul A'raf àyà 191 máa yẹ̀wò olùgbọ́ mi arákùnrin àti 192 ọlọ́run bá sọgbé ayúṣìríkúnà máa la yàkúlùkù ṣe àwọn wọ́hùn yókùlákù ní ayúṣìríkúnà máa la yàkúlùkù ṣe àwọn wọ́hùn yókùlákù ibi afẹ́ lò gan ni pé wàlá nasran fúsáhùn yàrùn ọlọ́run wàlá yàsọ̀fẹ́ òun àlàhùn nasran kìí síbẹ̀ dáadáa nasran ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون wọn ò lè ṣe kíní kankan fún yín bàtà rẹ tó já òsàrí ò lè bọ́ ọ̀sọ́ àbí ẹ̀rí nǹkan bí ṣe bá bàlẹ̀ lára báyìí òsò lè bọ́ ọmọ kú wọ́n lè wà láàáfúsà wọn yá ń sòrò náà wọn ò lè rárá wọn náà lọ́wọ́ àbí e wọ́n máa lè ṣe fóòsà ní àbí ẹ̀yìn ìsìnkílẹ̀ wá ń wá <laughs> ṣẹ́rí pé mo gọ̀lọ́lọ́wọ́ ẹlẹ́bọ́ eṣinṣin ó sì máa kun òṣà báyìí anọ́tàn á máa fílì tiẹ̀ ẹ fílì tiẹ̀ pé modern ti dé modern life náà ẹ fílì tiẹ̀ kí <laughs> ẹ pa eṣinṣin kúrò nídìí òṣà kan bá ti débẹ̀ ẹ̀yin ẹ láàfáà náà tẹ́ pé sàárè ìṣe ìwùlẹ̀sọ di ọlọ́run padà. Mm ẹ lọ síbi sàárè sí ìwẹ̀ ẹ máa tọrọ ọmọ mbẹ ẹlòmí ọ̀tọrọ owó mbẹ ẹlọ́rọ̀ sáàdíyá fún sàárè ẹlòmí ó sùn di sàárè wọ́n ń di láńtà lọ bẹ̀ ní ìsìn mo ní èyí tún wá lukó débi ayé òlú láńtà mọ́ ẹ̀yẹ́ tí ẹ̀mú tọ́sílàìtì lọ́wọ́ wọ́n tún di láńtà lọ bẹ̀ ní ìsìn wọ́n ní ó di láńtà lọ́wọ́ tó sàárè ṣéwù yìí wọ́n ti fi mábù tí wọ́n ti dára tì òun náà wà mú lọ́fíńdà wà láti ilé rẹ̀ yóò wà tú sí sàárè ẹ̀dàkùn ta ló bùkátà náà wà ti sàárè tẹ́mọ̀ mm-hmm. pẹ́ tó wà náà sàárè ló bùkátà sí wọ́n ní wọ́n ń gbálẹ̀ ẹ̀dà bí wọ́n gbá ẹ̀ṣẹ́ tí ọmọ kílẹ̀ rẹ̀ pẹ̀lú àṣẹ iná máa ń ro ìdára ṣẹṣẹ́ kò lè ṣe bẹ́ẹ̀ mm. kò lè ṣe bẹ́ẹ̀ Eh, wọn ò lè ran ara wọn lọ́wọ́ hmm. àwa láàmà ran òòsàn lọ́wọ́ hmm. òòsàn wọn ò lè ran ẹ̀ lọ́wọ́ òun tún bùkátà sí àwọ̀ èdè ènìyàn nìyàm nínú àwọn ìròyìn wọn tó jẹ́ sí pé kàhárù ọlọ́run kọjá bẹ́ẹ̀ eh, sọ́tò ṣọ́ara àyà mìíràn tó ń bẹ sọ́tò ṣọ́ara ọ̀nà ṣùgbọ́n táìmù wa ti ń lọ ẹ jẹ́ ká lọ síbi ìròyìn kejì ìròyìn míì òun náà Eh, kọ̀háàrù ọlọ́run lọ́dá gbogbo nǹkan hmm. kọ̀háàrù ọlọ́run àlẹ́kọ̀háàrù tá ń ẹ̀nú ayá yìí lọ́dá gbogbo nǹkan ṣùgbọ́n wò sáyìn kò lè dá nǹkan kan hmm. pé dídá àbí dídá yàtọ̀ sí pé ṣíṣe o hmm. wọn lè dá nǹkan kan ẹ̀yin Yorùbá náà ti máa sọ pé ìwọ kọ́ Ìwọ kọ́ ló dá mi. Jẹ́ ń gbọ́. ló dá mi. Ó wúlò. Ìwọ kọ́ ló dá mi. O sì ń sọ̀rọ̀ sí eré dùn máa rè ìwọ ọkọ̀ ló dá ní ẹ̀yìn gá mọ̀ pé òsà ọ̀hàn pé ìwọ náà ọbọ̀gùn wíṣì ìwọ náà ọbọ̀sùn wíṣì ìwọ náà ọbáṣàgò náà wí gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sọ́lọ́hun tí wọ́n ń pèlè lédùmarè ní èdè àwọn ẹlẹ́bọ wọ́n mọ̀ pé kò lè dá nǹkan àwọn gan sọ jáde ṣùgbọ́n ṣùgbọ́n mò ní àwọn ti gbàgbé ọpọlọ wọn o ẹlọ òsọ́tù làárọ̀ àyà 191 ọlọ́mà bá sọ pé àyíṣìríkú ní àmà àyà kúlùkù ṣe àwọn wahum yukhlaqun jásọ́lá omi sọ́látù náhìl àyà 20 títí dé 22 ọlọ́mà bá sọ pé walladina yad'una min dunillah walladina yad'una min dunillahi la yakhluquna shay'an wa hum yukhlaqun

lọ tú àlùkùránì bụ dáadáa ọba bẹ́ẹ̀ pé lọ́wọ́ ti rí àlùkọ̀hárù wáhìdù ń bẹ wájú ẹ̀ ó rí kọ̀hárù á rí ahụ. Hmm, wọ́n ni sọ wọ́n ẹ̀kọ́ a fẹ́ gbà ń bẹ̀ ni pé hmm, wọ́n ká lọ́wọ́ pé ẹni tẹ́ ń pè ń kò lè pè méjì hmm.

الأرض والأرض والسماوات وبرزوا لله الواحد القهار سورة الصاد آية 65 فلما بس أبوين قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار سورة الزمر آية لك يعني ولما بسرق به لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار ìtọ́ parí ẹ̀ ní sọ́tọ̀ gáfíìrì àyà 16 ọlọ́run bá sọ pé láyá fà aláàlọ́ọ̀dì nínú ìṣẹ́yìn لله الواحد القهار لمن الملك اليوم لمن الملك اليوم وسنت لجبال لله الواحد القهار لمن الملك اليوم لله الواحد القهار